إن كنتم تعلمون أي شيء الله tó ní wọ́n, tààrẹ tó ní wọ́n náà. فيقولون لله Ọlọ́dá jẹ́ àwọn ìpìlẹ̀ tí sọ náà ní pé ọlọ́run ló ní gbogbo wọn. So wọ́n jẹ́jẹ́ ẹ̀sọ̀ inú ìrìyà pé ọlọ́run ló ní gbogbo wọn. Ọlọ́run ọba ló dá òun ló ní òun náà ló ti tò darí ẹ̀ náà. Kúlì àmàlà àtàjà ìkàrò. Ọ̀sẹ̀ ló ń gbé ẹ̀sọ̀ ìṣẹ́lẹ̀ ẹ̀wà nínú ìṣẹ́ ọ̀lẹ́ قل رب السماوات السبع من رب السماوات السبع ورب العرش العظيم tún béèrè béèrè ní ìlọ́wọ́ wọn pé tàà lẹni tó ní sánà méjèèjì tọ́gá tó ní tó darí ẹ̀ wọ̀rọ̀ Tààlẹ̀ tó fi ń tààrí tó dáa tààrí tó ní tààrí tó pọ̀ ṣe. Sàyàkúlù nà lè lára. Ọlọ́run ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrè tí wọ́n sọ náà ní pé ọlọ́run ti. Kúlì ápàlà tàbí Ọlọ́run قل من بيده ملكوت كل شيء وهو يدير Ìkàpá nínú gbogbo nǹkan pátáyáyá ṣàrẹ́sí ìdẹ̀lọ́dẹ̀ ọ̀rẹ́. Wọ́n wà ní gírù wọ́n láàrin ìdẹ̀lọ́rọ̀ alẹ́ yìí. Ẹgbẹ́ lè rí pé oní máa dáàbò ìwòyàn. Ẹgbẹ́ rú bá ń bá oní òṣìlọ́kàbalẹ̀. Òní ọ̀lẹ́rú ọ̀ní ọmọ dáàbò ìwò ẹ̀sẹ̀rù pátá lẹ́gbẹ́ àbúfẹ́kùn òní ìfẹ̀rẹ̀ sí ṣùgbọ́n ẹ̀lẹ́gẹ́ sọ ilé ẹ̀yà lọ dáàbò onígbẹ̀rẹ̀ kan dáàbò ìkápọ̀lọ́pọ̀ tẹ̀lẹ̀. Ìrìnkùn tó tààlà ó tàní tí gbọ́dọ̀ fara lọ́jọ́ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọ̀rẹ́ ìjà àmọ́dá ọ̀pọ̀lọpọ̀ fún àpá fún àábò gbọ́dọ̀ wọ́n ń gẹ́gẹ́ ta ní jẹ́ tó kẹta láti rí ẹ̀bá yìí fún ìtàkùn àwọn ọ̀rẹ́ ìlànà. Àyàkúlù lórí lára. Ọjọ́ àwọn tí ó jẹ́ àwọn tìtìrì tí wọ́n sọ náà ní ilé ọlọ́run ní ìlú kẹta sọ. Kúlì bá náà tó àrùn. Ẹ̀nà wọn sọ بل أم بالحق وإنهم لكاذبون وإنهم لكاذبون ما اتخذ الله من ولد وما كان معه من إله Ọdún ọba ìwọ ọmọ tí ó ní ọmọ ni, ọba tí ó ní ọmọ gẹ̀gẹ̀ pé ọmọ àti ọlọ́run ọba yóò sọ pé àwọn méjì pàtàkì ọmọ ń bẹ̀rẹ̀ kò ní lọ́gbà pẹ̀lú ẹ̀ wọ́n jọ ń jẹ́ pé wọ́n jọ wọ́n máa méjì máa da ilé ayé wọ́n ní ẹ̀mẹ́jì lè jọ ní bísínẹ́sì ọlọ́run ní ìlú ìlú إذا لذاب كل إله بما خلق Ilé ìdájọ́ ìtẹ̀lé tọ́kọ́ bá wà ní àti ẹni tí wà ní gbogbo ẹ̀kọ̀ọ̀kan tí àwọn ọmọ obìnrin ọlọ́run, òun náà ni ọwà àárín ọ̀pẹ̀ ìjọba dáńtì ẹ̀. So, kàlùkò tí ó jẹ́ pé èdè bá ń gbé nílẹ̀ ẹ̀rọ bá ń gbówó ní méjì ní kàlùkù yọ̀ bá mú ẹ̀ńtọ́ dáàbò kú sọ́rọ́. Wọ̀lá aláàbá dùn mọ́lá bá rùn. Bẹ́ẹ̀ náà ni apá kan wọn ọ̀gbàgbẹ́ ilé àkọ́fẹ́ ah, tó yá bá lè fi ìtúnlágbára jùlọ ní ìjọba yìí. Lórí ààrùn lọ ìrànmọ́lá ìbò. Ọlọ́ọ̀bá ọba tó mọ́ ni, káyọ̀ ọ̀gbẹ́ tí àwọn tẹ́kẹ́ àwọn tìtìrí tí ò ní ọlọ́pàá pẹ̀lẹ́. عالم الغيب والشهادة ọlọ́wọ́ pàtà ń sọ ìdí ọwọ́ tó nínú àpọ̀ ọmọ nínú àkàndà ọlọ́run. Fátàrà gúrí àlè náà yọ̀ àdó. Ọlọ́wọ́ ṣe ìwọ ọlọ́run bá máa bẹ lọ́run lé ìwọ ọlọ́run ẹni tó yà ní nítorí láti ní náà yóò àjò tọ́lá jẹ́ pé wọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ jẹ́ pé ó fẹ́ fi nà sí ìgbàlọ́ gbọ́mìtì àwọn èèyàn tó fẹ́ lé nínú orí ìgbàlọ́rẹ́ nígbà wọn ti fi tí ó sàyìn ọ̀fẹ́ fi rí ọlọ́run. Ọ̀bí Fàlá tẹ́jú àyè ìfìlẹ̀kọ́ òní ọ̀rẹ́ mi. Ọlọ́run ọba mi ò bá وإنا على أن نريك Lẹ́gbàá ní ojú ọgbẹ́gbẹ̀rẹ́ òfin ìyàjẹun, ọlọ́run òfin yẹ́ kò kó ìsúnjẹ́ àti ìsúnjẹ́. Ìdìmọ̀ràn ìlẹ́bí ìyá sọ̀rọ̀ sẹ́yà. Ọlọ́run aṣọ bó ti ẹ̀rẹ̀ pé ìwọ́n ti ẹ̀ o. Táwọn bèbè dáńtà ìdá ṣe ọ̀ dáadáa ni tó dáa jù ọmọ lọ́pọ̀ wọn. Láàmú àárọ̀mù ìlú ẹ̀yẹ̀ pé kó wọ́n. Ọlọ́run kúlẹ̀

mọ́jọ ọ̀sán mi jẹ mọ́jọ mọ́jọ ìṣúná sí lọ́dọ̀ náà gbogbo àwọn ọmọ Aya tí a bẹ̀rẹ̀ tẹ̀síwò ní Aya Mẹ́sì náà. Ọlọ́run bá ń sọ fún wa nípa àwọn tó ń jẹ́ àwọn kèké yìí. Ìgbé nígbà tí iṣu bá dé ọ̀rẹ́ ìkọ̀ọ̀kan wọn. Lọ́nà tí wọ́n máa ṣe náà nígbà wọn. Wọ́n là ọ́ bìrẹ̀ jẹ́ òórùn. Ẹ̀rọ wọn sọ nígbà tí wọ́n bá bí ìdíjọ́ náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت ترك كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون Ọlọ́run bá sí ọlá ẹja, ó bẹ́ẹ̀ ṣe àlàyé fún wa nínú tẹ̀sí ìjòyè nínú ṣúwọ́pù mọ̀mìnún Quran 23 aya 99 ọlọ́wọ́ bá fẹ́ ṣe àlàyé fún wa nípa ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìwọ́ láti lè jẹ́ àwọn kèfèrí nìkan àtàwọn tó jẹ́ mùsùlùmí náà fẹ́fẹ́ àwọn náà ọ̀tẹ̀ ló fi ọlọ́run ọba dáadáa torí jẹ́ àwọn méjèèjì wọ́n jọ káàkiri kan tàbí abẹ́jọ fún mùsùlùmí tó náà ṣe dáadáa pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọjà sí náà kọ́lọ́jà kálíjà náà òun náà sí ilẹ̀ náà kiri yìí sọ́wọ́ bá fẹ́ sàlàyé fún wa nípa ẹni tí ó tẹ̀lẹ̀ sí àwọn tó já wọn nígbà tí wọ́n fẹ́ fún wọn. àwọn ni àyàká fẹ́ kà yìí ó ń sàlàyé fún wa wípé ilé ayé dára wà ń bẹ̀ Gbẹ́gbẹ́ ẹ̀ẹ̀ka náà lọ́lá ọba fún ọmọ ènìyàn. Nígbà tó fún ẹ̀mí rẹ̀ ọba tí ń jà, òun náà lọ́lá ọba fún mi ẹ̀mí jáǹkì tó wà ní ayé yìí. Tó fún ẹ̀mí ẹ̀ bá ti já báyìí, ó ti parí ilé ìrànà. Àlọ́dá ọkọ̀ tí ń jò sínú adé òṣùpá àárín wọn. Ló jẹ́ pé àwọn àfáà ayẹ̀ yìí, wọ́n á máa fi tàràyíká àwọn èèyàn wípé àsìkò ó ṣe pàtàkì ní ìgbésí ayé ọmọ adámà àwọn ọmọ ènìyàn lórí ayé lónìí nínú nǹkan bá a fi ń ráre lórí ayé lónìí òun náà làsìkò wà àwọn ènìyàn wọ́n lò gbogbo àsìkò wọn ẹ̀rẹ́mẹ́jọ́kù sí tẹ́lẹ̀ gbogbo àsìkò rẹ̀ eré ni ó látàkùn ìdálẹ́ òṣìṣẹ́ lápílà fọlọ́mù ẹlòmíì yọ́ rí kiri ní káàkiri gbogbo àfikó rẹ̀ tó wọ́n ti lò káàkiri nù pẹ̀lú òṣìṣẹ́ ìwọ́lù káàkiri gbogbo àfikó àwọn mẹ́rin ni à lórílẹ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀lú ń gbé àsìkò tó ń rí kẹ̀ dànù tó bá wá ní jọ́ pé dànkẹ̀ àmà àwọn ẹ̀wà sọ rírí àsìkò lọ́jọ́ àwọn aṣẹ́gbẹ́ àwọn aṣẹ́gbẹ́ àwọn kèfèrè yìí kí tó máa bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run tó kàrà dáàmọ́lọ̀ díẹ̀ lọ́sán káwọn ojúlọ ọjọ́ pé káwọn ọra tún nǹkan ẹ̀sìn tó kọ́mọ̀ tó náà bá lọ títí ní ayé tó lò dáadáa tó ń lè ní àṣeyọrí títí ní lọ́dọ́ tó ti láṣeyọrí bẹ́ẹ̀ kò sì pé lọ́jọ́ bá ti láṣeyọrí ó kà wá wíṣà sí pé فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ Ọmọ ẹgbẹ́ bí ẹ̀ tó bẹ́ẹ̀

táìmù tó pọ̀ lọ́lọ́wọ́ bá fún lórílẹ̀ ayé mi lábúlé fi ronú ọ̀wá lo táìmù tó pọ̀ yẹn ó wá wé sí ẹ̀dá lẹ́wà láàrin àjà pé ọlọ́pìn kọ́lọ́ ọ̀hún fún oye táìmù díẹ̀ lọ́dọ̀ Ọlọ́pàá rẹ̀ kò sí ọ̀rọ̀. À ń sọ́ dákọ̀ wọ́ra kan ní àṣọ̀rọ̀ lẹ́rẹ́. Wọ́n rí ìgbà náà owó ti kàrà. Wọ́n máa wà ní àwọn ẹni rẹ̀ sọ́dọ̀ bá ń sọ̀rọ̀ ìfún wa nínú àyà yìí tí ó dáhùn afá àti sọ̀rọ̀ ìfún wa so àyà yìí ìta fẹ́ súnmọ́ yìí yóò máa sàárè fún wa nípa àwọn tó jẹ́ àwọn ṣètò ìṣesí wọn nígbà tí wọ́n bá fẹ́ kú ṣùgbọ́n a kà fún àwọn àyà mi àkọ́tún àyà yìí ó ní ẹ̀rí alákọ̀ọ́kọ́ pé ètò èrí tó bá fẹ́ kú yóò bẹ̀rẹ̀ pé ìwọ ọlọ́run dá mi padà sílé ayé àkọ́kọ́ mi ọ̀nà márùn-ún olùkèfè yóò ti gbé ẹ̀yìn pé ọlọ́run bọ́ dá mi padà sílé ayé nígbà tó lọ́wọ́ bá gbé wa ìdí báyìí ta ìdí láti lo sàárè ta nílùú sókè báyìí bẹ́ẹ̀ ni kèfè yóò mọ̀ ìpé áà àdéjọba bá ti pé òun gbé àwọn ìyẹn ti dé ọlọ́run ṣẹlẹ̀ yìí máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ọlọ́wọ́ bá ó jẹ́ ọjà ìyá yìí. Ẹgbẹ́ kẹta nígbà tí ọlọ́wọ́ ti dá dájọ́ bá fẹ́ dájọ́ gbangba dájọ́ ló máa ń dájọ́ ìlú ìfẹ́ lọ́wọ́. Wọ́n lọ́ dámi padà ń ṣe dáadáa. Ẹlẹ́kẹta. Ẹlẹ́kẹrin. Lára bá kó jẹ́ wọn gbogbo mbẹ ìrùbẹ̀lọ́ sí wọn lọ́rùn dá mi padà ìṣe dáadáa. ẹlẹ́ẹ̀ka àwọn nígbà tí ń dùn náà yóò fún abẹ́lọ́ sí wọn dá mi padà dáadáa. sàrà ọgbọ́n òkú náà nígbà tí bá fẹ́ kú sọ àmì àwọn ẹ̀yà tuntun àti

ọmọ ni ọ̀rọ̀ tí ó máa jáde àtà ìdá àgbẹ̀tẹ̀ yóò máa ṣe lẹ́sẹ̀ mẹ́ta lọ yóò máa wé ti àsìkò rẹ̀ lọ àtà ìdá jẹ́ àkàdà òmìnira tí kò kọ́ ajé bá ìkan nínú àwọn akẹ́kẹ́ ọ̀rọ̀ tó ti wọ́n lọ́wọ́ Ọlọ́run ọ̀wà dá mi padà. Ìyọ́tẹ̀ náà bá tí ọlọ́run tó dáhùn padà. Náà, lẹ́wọ́n lọ náà, nígbà tí ọba àti tí ọlọ́run bá jọ àti ìṣọ́nà àárọ̀ bá fi wọ̀yọ́wọ̀ ti ìlú. ọlọ́ba ni nígbà tí wọ̀yọ́mọ̀ yá ti ta orí ìlú yàkúlù lẹ́bínà na súnmù omi kọ́lù kọjá àtúrúsùn rọ̀bínà bẹ̀rẹ̀ àpì. Àyàndòrúnà ìlà bá ń sọ fún abẹ́ rò ọjọ́ pé ọlọ́rin kan tó wá lè náà.

àwọn tó gbàgbé ọjọ́ tí ń tàbí àmọ̀ síwájú wọn ní ah, àwọn òṣìṣẹ́ ọlọ́run bá wọ́n sì wá pẹ̀lú òdodo bí àlùkí àbá yóò máa ṣẹlẹ̀ o wọ́n máa sì wá o ààyè lọ́nà méjì bàrá àbáyọ̀ ìṣòro lọ́la. ó ní àákòókò ah, làwọn fẹ́ dá lónìí ìjàlẹ́ nìkan báyìí tí ó jẹ́ ẹni tí ó wà á jẹ́ ní olùdásí tí ó máa bẹ lọ́ọ́ pé ìwọ náà bá àwọn èèyàn ilẹ̀. àwọn ọ̀daràn yìí bá ń fi wọ́n lẹ̀ ìdálérà ọ̀kan tẹ́ tí wọ́n rìn wá lọ́wọ́ tí wọ́n lọ bá bẹ̀rẹ̀ wájú ọlọ́ tí wọ́n sì lọ pa wọn. Àwọn túbà náà mẹ́lá ọ̀yọ́ lẹ́rí kùn náà mẹ́lì. Àwọn ìdá wà padà sí ọ̀nà àmà káwà lọ sí gẹ́rọ ẹni kún náà. Nígbà lọ sí ìgbàgbà àwọn ìṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀nà àdáǹkè láyé ìjọba lọ́wọ́ lọ sí ìjẹ́ pẹ̀lú dáadáa

nígbà tí ọlọ́wọ́ bá nígbà tí ọlọ́wọ́ bá bá ń dájọ́ sọ ọlọ́wọ́ nígbà tí ọba ń dájọ́ tí ń dájọ́ fún gbogbo àwọn èèyàn ní gbangba àti tí a mọ̀. Ọlọ́ni wà ó rí ọ̀tá bá sọ fún nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn àkíyèsí àwọn tí wọ́n jẹ́ tí ò ṣe lọ́lọ́run ọba àti nínú àtàwọn tó jẹ́ mùsùlùmí wò ní wọ́n ṣe dáadáa tẹ́ fún wọn tẹ̀lé ìrìn ọlọ́run ọba ọlọ́nígbà tó rí wọn. Làbí sí ní ìdọ̀rọ̀ sí. ti dàbí torí lára bẹ́ẹ̀ wọ́n lórí ní ọjọ́ tó bá ọlọ́run ọlọ́wọ́ bá fi ń gbájọ́ bá wọ́n wà lórí kúrò wájú ọlọ́wọ́ náà èyí ni wọ́n tẹ̀lé rẹ̀ wájú ọlọ́wọ́ ìtọ́lọ́ ti dájọ́ náà. Ọ̀bàná àbọ̀kọ́rù náà ọ̀sẹ̀ mìíràn. Máa wọ́n wọ́n lọ ìdá àrùkúrà ní rí àti ìgbà. Dáa gbé ìpòlé kéèké ọ̀sẹ̀ mìíràn. Gbogbo òkèlè kágbọ́ mẹ́rin láti wá gbọ́ rẹ̀. Àti òdùlọ́ àti gbọ́ òdùlọ́ àti ìgbẹ̀rẹ̀ káàkiri àwọn ti àti lódodo àti wá gbódodo àti wá bàbá fẹ́ wá tẹ̀ lódodo báyìí kí náà wà rí tẹ̀lé lọ́dọ̀ ìsànú jí náà náà máa ń kọ́ ẹ̀yàn ìlànà òkèlú. ọlọ́run táwa ah, padà àti wọ́n ń bá bàdà nínú ẹ̀wà lọ́wọ́ mo sì nígbà bẹ̀rẹ̀ ìgbàgbọ́ yóò sọ́nà àǹfààní mọ́. wọ́n fẹ́ ti jẹ́ sọ ìgbàgbọ́ ilé ìwé ìgbẹ́ ìgbàgbọ́ ilé ayé wọ́n bẹ̀rẹ̀ fún ọlọ́run sàmà àwọn olórí ìgbìmọ̀jọ ọlọ́run. ìlọ́kọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn kìfìrí ni wọ́n ti ṣe ní gbangba kàní nígbà tá a lọ sí ẹ̀dùn náà yẹn sọ́tọ̀ ní hàn nítorí sẹ́nu sọ́tọ̀ ní kọ́kọ́ ló máa tó ọjà nínú náà ẹlẹ́sẹ̀ nínú wọ́n sọ ọdún kọ́lá wọn dá wọn padà náà fi ń sọ́tọ̀ ní hàn wọ́n lọ tẹ́lọ̀ ìlú fi ṣùgbọ́n náà. Wọ́n lọ sọ́rọ̀ ilé ìwé ìfọ̀kọ́ Ọlọ́run ní ìlú àdẹ́bì wọ́n pọ̀ فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا آه قلت آه وعليك والله آه ló wá ṣe àwọn báyìí fún ìjẹ́ tí wọ́n lè dá wọn padà sílé ayé yàrá ìkànnà ẹnu rọ́ọ̀ ó ولا نكذب بآيات ربنا Ó wá tẹ́ pé àwọn àmì pé àmì ọlọ́run bá wa nírọ̀ sọ̀rọ̀ bàbá náà. ونقول من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ọlọ́run ní ó wá hàn sí wọn ni ìtọ́ràn sí wọn ni wípé alágáàmì múlẹ̀ nìkan gbogbo tẹ́ máa ń ṣe nípa náà gbogbo àbúrú tí wọ́n ń ṣe ìwé ọlọ́run ti di ọ̀rọ̀ sí wọn báyìí ó kún jọ lọ́la jẹ́ kọ́ọ̀sì wọn náà. Ọlọ́run dáadáa padà padà. Ọlọ́run ilé jáde ọmọ èèyàn náà. Wáyé nà ń làkàrí mú. Ìyàná rí kọ́mọ́lá àwọn So the Fẹ́ta bá rí ọ̀rọ̀ àwọn ọ̀pẹ̀lẹ̀ ìpẹ̀ àájú àdáwọn ní ọ̀nà. So, ìpàdé máa dínú náà ìrìn ṣọ́pù fàákẹ́ àyàkẹ́ náà. Màrẹ́bá dínú náà wà máa pa ìwú ọmọ ké náà wọ́n mú yẹ tẹ̀kú na fi hà. Ṣọ́pù fàákẹ́ náà. Wọ́n mú yẹ tẹ̀kú na fi hà ọ̀bánà àmìlínà náà máa sọ́ọ̀lẹ̀ àmì. Yẹ́ àwọn yẹ Àkọ̀lẹ́dẹ́rá. Olóbi àwọn tó jẹ́ àwọn aṣèpè rí. Nígbà tàbí àwọn tó jẹ́ àwọn mẹ́ta pẹ̀lú ẹ̀ṣọ́ ọlọ́wọ́ bá. Ọlọ́bà tọ́lá wá wà nínú ọ̀dá. Yẹ̀sẹ̀rọ̀ kúrú nà fi á. Ọlọ́ni wọ́n máa ké bọ̀ sí. Wọ́n máa pariwo bẹ́ẹ̀ rẹ̀ wọ́n lọ́wọ́ ẹgbà wa ẹgbà wọlọ́run àkùrí wọlọ́run yọ wá jáde Láàrín bọ́ọ̀lẹ̀ àmì gbẹ́rọ Àwọn àmì rẹ̀ máa yàtọ̀ rẹ̀. يذكر فيما تذكر ọlọ́ni ẹwà ọmọ èèyàn yóò ṣe àti gbé bọ́sẹ̀ afúnni eléyìí ìṣẹ̀lẹ̀ tó mú ga tó jẹ́ pé ẹni tó bá lè ronú tẹ̀ yóò sì rú ọmọ èèyàn tá a ní kó lọ ẹ̀mọ́ iye ìgbésí ayé tí bẹ́ẹ̀ láàrin ojú ọdún kàbí sọjọ́ kékeré àwọn ilé kó lọ ẹ̀mọ́ iye ọdún àgbẹ̀rẹ̀ kan lọ́wọ́ ìlú lọ́wọ́ ìdílé ẹ̀yọ̀ mẹ́tílẹ̀ àjẹ́ bẹ́ẹ̀ kan lọ́wọ́ rẹ̀ owó ìgbà tí wọ́n yẹ ọdún kan lọ́wọ́ lọ́wọ́ gbé ẹ̀ padà ọwọ́ ní pé ṣẹ́gbà àwọn èèyàn kẹ́lẹ́ wà bẹ́ẹ̀ tí wọ́n ro lọ́kàn àbí ọ̀rọ̀ kan sẹ́yìn ọ̀fọ̀ ẹ̀fà fún ní àwọn gbogbo àwọn tó lè gbà lóru gbogbo àwọn tó lè gbà láti gbé ẹ̀ fọ́ àgbà fọ́ àgbà pẹ̀lú ẹ̀rọ tó lè máa sọ ẹ̀sìn náà. wọ́n já àkùnrin lọ́dí. ọ̀sẹ̀ tí wọ́n ti ìkìlọ̀ máa wá kọ́lẹ̀ orí àwùjọ ewu ewu àbáni inú ìkìlọ̀ ewu wá ewu tó wúlò lé ah, lọ súnmọ́ ìdílé ẹ̀kọ́ yóò fi máa lọ́wọ́ ní ṣé ìmọ̀ ìdílé ẹ̀kọ́ káàkiri. Àlùkún sàmà ìbọ̀ ìrì ìrẹ̀mí nàbí. Ọlọ́run ọlọ́mọdé ẹ máa kò sí pé ọ̀bánidọ́lẹ́gbẹ̀rẹ̀ ọrụ sí ọlọ́run ní kò sí pé ọlẹ́kọ́ tí ó bẹ̀rẹ̀ ọwọ́ nípa ọlọ́run kálákò tí ó tàbí bẹ́ẹ̀ kan ràn lọ́wọ́ so bẹ́ẹ̀ yọ àwọn tẹ́lẹ̀ kò sì ṣe é fi máa ó ti bọ́ fún wa nígbà tí wọ́n fẹ́ kú wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti bọ́ fún wa bọ́lọ̀ bá ti gbé wọ́n ní ìlànà wọ́n sọ pé bọ́lọ̀ kó dáhùn padà sílé ayé ó ti bọ́ fún wa tí ọlọ́pàá bá ti ń dájọ́ lọ́wọ́lọ́wọ́ bá àjọ́lọ́ ń dájọ́ lẹ́nu wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ bọ́lọ̀ dáhùn padà sílé ayé ó ti bọ́ fún wa tẹ́bá fún wọn lẹ́nu náà wọ́n sọ pé bọ́lọ̀ kó dáhùn padà sílé ayé ó ti bọ́ fún wa tẹ́bá fún wọn dàánú náà bí àwọn olùmọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà márùn-ún ó jọ bí bọ́lọ̀ dáhùn padà

òun náà ni wípé yóò mọ̀ ọjọ́ ọlọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run dá mi padà. Ṣèpé tí owó rí pé tó o bá dá mi padà, mo wò rí pé á máa ń sọ ọ̀rẹ́ àmì tí máa tàrà kì. Ó ní èmi o, màá jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ dáadáa. Gẹ̀gẹ́ tí máa dọ̀yà tù mí ohun ìyá rẹ̀ pé mo ti gbé ìsìdá màá lè jẹ́ pé màá ṣe àwọn aṣẹ́ dáadáa màá wá fi jẹ́ pé àwọn tó wé ìgbà lónìí màá tó tún ṣe màá tó ṣe náà. Kàlá ìnáà káyí mọ́tò ni owó ọkọ̀ ìlú rárá. Ọlọ́pẹ́ kàlá rọ́bí òní ọlọ́pàá máa sọ bẹ́ẹ̀ pé kàlá ẹ̀dọ́ bàbá sọ orí fún nínú tọ́lọ́pàá sàlàyé òun fún lọ́wọ́ fún gbogbo ẹ̀ ọlọ́ni súnmọ́ ilẹ̀ tún náà wà àbí ọlọ́run tó wá ara kàfé ní ọlọ́run fún lórí ìgbèríkẹ́lú ọlọ́run kàmùnà ọlọ́run ìgbè ọlọ́run orí fún lórí ọlọ́run ní tó béèrè láíláí tìṣe ọlọ́run ààrẹ lè fún ní padà náà tó o kiri kí o fi lókun kò sí ibi síbẹ̀. إن ọlọ́run ní ìgbà akẹ́lùmọ́tò wà kọ́ sínú ọlọ́run ní ọ̀rọ̀ yóò tọ́lọ́ sí ní kò lápàdé mọ́ lórí ọ̀gá máa ń bẹ lọ́wọ́ ọlọ́pàá máa ń gbàgbé yẹn wọ́n bẹ́ẹ̀ káàdà bẹ̀ lọ ó ti ní ìmánì orí yíyà ṣùgbọ́n ìmánì orí sàǹfààní bí kọ́rọ̀ ló sàǹfààní kẹ́lìmọ̀ àfẹ́ni àdúrà tó lè dàní ó kẹ́lìmọ̀ àdúrà ẹni àdúrà kẹ́lìmọ̀ tù àdúrà kàní kẹ́lìmọ̀ tù tù wá òun sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ kò tábà ní ọkàn mẹ́rin tó bọ́lá ọkọ̀ òdíkà èkó ọ̀rọ̀ lọ́wọ́kà táwọn kèlè yípa àwọn kèlè bá ń ké nínú ná gbogbo ọ̀rọ̀ wọn tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òdíkà ọ̀rọ̀ kèlè lọ́kà sọ lásán ní o níwájú àwọn ọjọ́ òkè sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò wúlò ní bọ́lá ọ̀rọ̀ náà. wọ́n ní wọ́n kí ìlọ́sọ̀rọ̀ ìlà yóò tó ti wá jẹ ìjà ń bẹ náà pè ní àyàtọ̀ àgbàgbàkìyà. ọ̀rọ̀ wà mí ń wàrà ọ̀jì yìí gbogbo àwọn tó fẹ́ kú yìí ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá kú tán ọ̀rọ̀ ni kìí ṣe ń dúró pé ìrìn àrè wọn. lọ́rọ̀ wà mí ń wàrà ọ̀jì yìí ikú wọn wà mí ń wàrà ọ̀jì mọ́wù yìí lẹ́yìn ikú wa bàrúdàkù bá ń sọ̀rọ̀ ìlà ẹ̀rọ ìrẹ̀rẹ̀ tó rọrùn bàrúdàkù tó jẹ́ ìṣẹ̀mí inú sàárè wọ́n wà wá ń bẹ láyá òmìn wà ìṣẹ̀mí eléyìn yọ́ bẹ̀rẹ̀ lágbàrí àmà ti kú wọ́n bá bá bẹ̀rẹ̀ inú sàárè tó bá ti kú bàrúdàkù àfáàgbé dábùtẹ̀ ní bájúdábù máa ní òní bájúdábù ní máa ní òní ọmọ èèyàn lè máa fi ayé má yóò wà láà tí ó ẹjọ́ ní kúndẹ́lá ó lè wà tọ́lọ̀ ìjọba rí ara ẹlẹ́gẹ̀dá yóò wà láwọn èèyàn bá ìṣúná kó lè dá ọmọ ẹ̀fẹ́ rọ́mà ẹ̀bá ní kankan ẹ̀sìn kan nínú ọmọ èèyàn tí àkọságbá ló ti máa ayé má ó ti kú nìyàn tẹ́bára lọ pé nǹkan bí nǹkan lọ jẹ́ àwọn ẹ̀yọ́ ní àjẹ́mọ́ ìṣó so bárúdákù ni ẹ̀rẹ̀ tó kù ní pé ìṣẹ̀lẹ̀ bárúdákù ìbẹ̀rẹ̀ pé ló ti wá máa jẹ ìjà rẹ̀ lọ torí pé lókè náà gbà lọ yára wa Aisha òbí wọn fà pé a ẹ̀rọ ajá ni pé wáyé yù lè áàrí máa ìyá máa ń bẹ fáwọn tó bá yà kọ ọlọ́run ọba o nígbà tí wọ́n bá pọ́ sínú sàárè wọ́n máa jẹ̀yà lọ́rin ìgbẹ́gbẹ́ náà wà sàárè tọ́lọ̀ wọ́n ti gbé wa nílé àìwé wọ́n tún bẹ lẹ́yìn ẹni yìí tẹ́lẹ̀ ìyà tí kò wá jẹ́ nígbà ní ìjọ́kù èyí ó bẹ̀rẹ̀ ṣùgbà lọ ní ọlọ́rọ̀ wọ́n wà tẹ́kù wọ́n ní wọlé tí wọ́n àwọn ètò wọn lórí wọn ètò ọwọ́ ti ẹ̀sẹ̀ wọn tí wọ́n máa sáwọn jẹ. Wọ́n máa fi ẹ̀jẹ̀ wọ́n máa sáwọn jẹ títí títí títí tí yọ́ ìsáwọn jẹ tí ọ̀rẹ́ gbé sáwọn jẹ fá tí ó ti jẹ́ tó wọ́n máa padà sọ ní pàṣẹ tí wọ́n máa sáwọn jẹ. So ìyá yẹn ló máa fẹ́ fún un bá ń dá kù mákẹ́ kárí àti wà mí wà lọ ìdí. Wọ́n ní wọ́n rí ìrọ̀rùn ìrẹ̀ ìjẹ́pẹ́ bẹ́ẹ̀ bá ti wà nínú náà yóò sì máa bẹ́ẹ̀ yóò máa jẹ̀yà. nínú náà yẹn àbí ìsìnkú ìdí ẹ̀ fúnlẹ̀ yìí pé ẹ̀jẹ̀ bá ti wà nínú sàárè jàre yóò máa jẹ̀yà nínú sàárè. ẹ bá ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá jẹ́ mùsùlùmí tó wà nínú sàárè ọlọ́run ọba ó jẹ́ kí àlàfo kan kó máa dé nínú sàárè láti inú àlùjẹ́ náà lọ́gbẹ́wọ́ jẹ́ mùsùlùmí àwọn atẹ́kùn tó lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ iná bá ní tó jẹ́ kéfì àti tó sì lẹ́gbẹ̀ẹ́ náà tó jẹ́ kéfì. ọlọ́run ibi tí ó lè sí nínú ńlá ọlọ́run ọba ó jẹ́ kó jẹ́ ike àlàfo fáwùlà tó rọ́ ẹnu gbogbo ìjà ẹ̀rọ àwọn tẹ́sí nínú sàrẹ̀. so àyàsó gbàdúrà ìṣẹ̀lẹ̀ inú sàárè kìí ṣe tẹ̀ táwọn ètò lọ sùn ọlọ́pàá fi àjẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n sọ wá pé àti ẹ̀mí ẹ̀mí tó gbà lára ọmọ rẹ̀ bá lọ́wọ́ yẹn tó kú ọ̀rọ̀ ọgbọ́n wọn fi àjẹ ẹ̀mí yẹn sílẹ̀ iye ara bẹ́ẹ̀ wọ́n ló ṣe bẹ̀rẹ̀ tó sì mọ̀ ní orí àwọn ìṣẹ́ à ṣùgbọ́n ìṣẹ́ni tó tóbi ní tó ìṣẹ́ni tó lù ju ìṣẹ́ni àwọn ọmọ ènìyàn lọ́nà ìṣẹ́ni tó tóbi ìṣẹ́ni àwọn ọmọ ènìyàn ó lọ tó dé àwọn ọmọ ènìyàn pẹ̀lú pẹ̀lú bá a ti délé ayé ní sinmi ẹ̀wọ̀n tó bí wà omi lásán ló bí wà. Kéèyàn bá da omi yẹn lẹ̀lẹ̀ ká ní pé dá omi yẹn ti wà ní o. Ká ní omi nìyí, omi tí ń di ọmọ èèyàn. Kí wọ́n á dà tí wọ́n á yọ sókè, wọ́n á sínú òbí kan tó lè dúró síbẹ̀. Wọ́n á ní sẹ́ ní omi yìí o. Òun ni yóò di òdìdí èèyàn yìí o. Ẹ̀ka ọ̀dọ́ ẹ̀rẹ̀ yóò tàkù tí ó sì lè jù Omi tẹ́ wo omi tó ìlara ọkùnrin yìí ní máa jẹ ọmọ ènìyàn tó tóbi tó bá ọmọ ènìyàn ọ̀tà kò sí omi ló dà rẹ̀ omi ní ènìyàn ọ̀tà kò ní. ṣùgbọ́n láwọn bá lójú bá rẹ̀ ṣe lójú yẹ tọ́lẹ̀ sí ìpa rẹ̀ ìfẹ́. tó ìṣẹ̀lẹ̀ ilé ayé òun jẹ́ ìṣẹ̀lẹ̀ kan rẹ̀ òun tún jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí òun tó tẹ̀lé sáré. ìṣẹ̀lẹ̀ ìsàré èèyàn tó ti wá ní agbára kan tí òun ti fún ìṣẹ̀lẹ̀ ayé. gẹ́gẹ́ ọlọ́run jẹ́ kẹtọ́ wà ní sàárì kọ́ máa rí ní ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti sọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ ní lórí ìbò ẹ̀rọ àǹsàárì tó pé òun ti tẹ̀lé kẹfẹ́ kí ni ó ó di àwọn sílẹ̀ nígbà fìlà nínú ìṣẹ̀lẹ̀ kẹfẹ́ ti ya ó ti lé ké kà sí ìṣẹ̀lẹ̀ ayé ni ìṣẹ̀lẹ̀ tó ní kù jù pẹ̀lú èèyàn yìí kẹta èèyàn kọ́ kí lọ pẹ̀lú ẹ̀rọ ìgbésẹ̀ nínú sàárì ìṣẹ̀lẹ̀ ìjọ ajẹ́ tó kéré kí ẹ̀yìn ìṣẹ̀lá wà ní nǹkan abẹ́ lọ nínú sàárè níbi tó gbà ní ìlú tó gbà sábà tí wọ́n tó tẹ̀lé ẹ̀yìn tó kéré jù sábà máa sọ fún àwọn àyà pé kò sí ìdánwò gbàgbé ọtí tèmi káfẹ́ fún. ọ̀rìn ọ̀rọ̀ kí ni bá ń sọ̀rọ̀ ìlà yóò rí ìrà ṣé pé láàyò ọ̀dùnrí ẹ̀rọ abẹ bọ́ sí ìgbésẹ̀ the next step ní orílẹ̀-èdè náà. Fàìlà ànújúbọ̀ fi ń sùúrù ìbàlá àtàbàbà ìdáhùn. Ọlọ́mọ sọ pé sábà àwọn àfáàní aláàmà tó ń lè ọ̀rọ̀ ìjúyà. Tí tó bèèrè sí ìsọ̀kí lọ́wọ́ kọ́kọ́ bèèrè, àmì níbẹ̀ ìyá yóò sùn sí ẹ̀jẹ̀ ìdáyé. Tẹ́lì kọ̀ọ̀kan máa kú, fáyẹ̀ wá bá ń jákù ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ ara yẹ́ sí ẹ̀yìn. Àyẹ̀fẹ́ lọ́kọ̀ wà lórí ilé ayé. Tí wọ́n fi sọ bèèrè, àní ti di ìbẹ̀kùnlẹ̀. Àwọn èèyàn kan ló máa wà lórí ilé ayé tí wọ́n fi sọ pé báyà ti sọ ẹjọ́ ọ̀kan ló pèlè yẹn tó máa gbọ́ pẹ̀lú ọ̀sán tèmi alákọ̀ọ́kọ́ gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ pàtàkì ayáyá ọkùn ìyá alákọ̀ọ́kọ́ ni ṣògbà ní ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀sẹ̀já àwọn ènìyàn òkú lórí ẹ̀sìn wọ́n wà. Nígbà tí wọ́n bá kú yóò ká àwọn ènìyàn kan lọ́wọ́ àwọn olùdíwà. Ẹgbẹ́ àwọn màláìkà, ẹgbẹ́ àwọn kan ṣe pàtàkì ní àwọn màláìkà. So, gbogbo wọn pátá yẹn náà, gbogbo wọn náà yóò tún wá padà, ẹjọ́ pàtàkì náà padà, àwọn ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan náà mà kú lọ́sọ̀rọ̀ yẹn. Ikú ni ọ̀ Gbogbo ìfẹ́ wá kún tí wọ́n lọ́wọ́ ń jọrọ̀. Sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ kan jọ́sẹ̀ fún Nàìjíríà ló lọ sí ìlú àwọn ilẹ̀ ẹgbẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Gbogbo ọgọ́pọ̀ ọdún Nàìjíríà. Ṣé lọ́wọ́ àgbà náà ọlọ́pọ̀ wà ní ìṣẹ̀lá sí ẹni tí ó kàn fìrì ọlọ́gbọ́ ọjọ́ ọ̀rọ̀ àti ọ̀pọ̀ fèrè ní gbogbo góòlù tó àtàbàbà ìdáwó. Ọlọ́run wa ní nígbà tí ìṣẹ́ òfin gbàgbọ́ apá fèrè ẹlẹ́ẹ̀kejì fèrè ojú méjì lọ. Àbà àwọn ẹni agbára sọ méjì ìlú ìdílé. Ẹ̀yà ò jẹ́ pé ó ń sàlàyé fún ayé bèèrè òjúlé fẹ́ sọ́mùsùmọ̀. Ààyà ìdílé ẹ̀ẹ́lẹ́jì. Òun náà ni ọ máa jẹ́ ike wọ́n pàpẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ tí káwọn ìlú. Ẹ̀lẹ́ẹ̀kejì ti kí Ọlọ́run gbé àwọn èèyàn sí ọlọ́run ìgbẹ̀lẹ́ sí. Ọlọ́run ọ̀gbẹ̀ fún ìpàkọ̀rẹ̀ ọkọ̀ máa ń fi sẹ́mà wà àti ọmọ ìlà Ọlọ́run ní wàdúgbẹ̀ wà fi sùn. Ọlọ́run ni wọ́n fẹ́ nǹkan sínú fèrè. Nígbà bá wá ń ṣàlàyé pé gbogbo ní mẹ́nu sẹ́mà àti lẹ́lẹ̀ gbogbo bá láyé òun ó gbọ́dọ̀ yẹ ló ti dáná ẹ̀ sọ ìtàn òní pé àwọn èèyàn gbà pé èèyàn kú ni torí pé ìkan tó wà tó padà wá tẹ̀lé gbogbo èèyàn náà padà ó náà ni pé nígbà tó máa fẹ́ wá dájọ́ lọ́wọ́ máa fẹ́ dájọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ kò sẹ́ tó lè dá gbogbo pẹ̀lú tó gbogbo nǹkan bá dá fún tó wá dájú wọn á rí àná nínú ìsàlẹ̀ ẹsẹ̀ aṣọ ọlọ́run bàbá ìwọ̀n àti tó lọ́wọ́ kọjú ní àbí ìbọ̀wọ́ kọjú. Ọlọ́run máa ń sàlẹ̀ fún wa pé ìyẹn ń yẹn ń pèsè sọ ìgbà nígbà òkè lẹ́yà nẹ́fún àti tó àlẹ́ yẹn pé nẹ́fà tó sọ. Ọ̀rọ̀ nígbà kan láti fi fèrè fèrè pé láwọn èèyàn ní ilé ẹ̀ gbogbo tí ń bẹ nínú sọ́mà àti lẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tí ó fi gbogbo bára ń lò ní gbogbo ọlọ́pàá. Ìlà máa ń Bọ́lá ni àwọn ọlọ́pàá máa ń jẹ́ wọ́n òbí sí ìgbà náà ní òṣìṣẹ́ ọ̀rọ̀ ìjà pa wọn. Adásọ́lẹ̀ náà. So, lọ́pàá tó alákọ̀ọ́kọ́ yìí náà. ثم نكر فيه أخرى. Ọlọ́run ni a wà á pa ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ìpèlè lẹ́ẹ̀kejì ó wà wáyé àwà fún àìdárùn bí àwọn ìyàwó lóòrùn. Ọ̀rọ̀ ni gbọ́wọ́ ni ọkùnrin lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì, àwọn èèyàn náà rẹ̀ yá ní rúùn tó mọ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì. Ìlẹ́lẹ́kejì wá ní áyà ní wọ́n ń sàlàyé fún wa. Ìgbè Ọlọ́run nígbà tí wọ́n bá wá pọ̀ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ìkàlùkú bá jù jù láì. Ọlọ́run nígbà náà gbogbo ní wọ́n jẹ́ pé èmi ni bàbá, àtọ́mọ, èmi ni ọkọ, àkáyá, èmi ni ọ̀rẹ́, àtọ̀rẹ́, àtàrí bí kan, وعلى أبوك ولا قوم ولا نسب وعلى أبوك ولا قوم ولا نسب Àjọ́gbẹ́gbẹ́ Mùsùlùmí ni ó, àjọ́gbẹ́gbẹ́ kìíní kan ni ó, gbogbo àpáta ìrìnà, ìròyìn rí ojú ti bàbá rẹ̀ mọ́, òtí pé ọmọ mi, òtí pé kìíní kan máa sọ́rọ̀ orí ìdájọ́ ọjọ́ lóòrùn

tó o fẹ́ lè kọ́ ara tó làbá rẹ̀ ọwọ́ àti ọmọ mi lè aró ẹ̀ka tó gbọ́ ọmọ mi lè wá àti ẹ̀lẹ́sìn ọ̀sán ọgbọ́n ara ìkẹ́ máa kọjá báwọn tó kí ọba ti sọ bèrè lè báyìí ó ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ọba ní kò sí tábìlì kan tábìlì ti já mẹ́rin tó tẹ́wọ́ aláti dé ní àti dé

Kò sí ìtàwọn ìsáàkì àwọn ọkọ̀ ní ìpínlẹ̀, ọlọ́dẹ̀ ọlá àmì sáàbà fílẹ̀. Kò sí pé ẹbí kankan ó ní nínú àtàkẹ́gbà rẹ̀ ní Mọ̀sùlùmí. Wọ́n ní nígbà tí àrùkẹ́ àmà yìí tọ́bá tọ́bá tẹ́lẹ̀ ọ̀rọ̀ wọn bá ìdìzà káàmà yóò kìí àmà jẹ́ ọlọ́run kò gbogbo àwọn ẹni wájú àtẹ̀sí ìpèlú ọ̀rọ̀ gbogbo ẹ̀sẹ̀ ti fẹ́ gbé kàrún náà rẹ̀ kò jẹ́ ẹ̀sẹ̀ ọ̀wá ní ìwà tó ti bẹ̀. ṣé ọ̀gbọ́n náà ọ̀rọ̀ wọn ní sí màmí abẹ́ àmì náà bí olùdìbò kan wà pé pé àlà àmàkánà láwùjọ màdínà tún bàlìyẹ́ kì í lè máa bọ̀ báyìí ó kọ́ wá gba àbísínà tó ti wọ́n ní ha kọ́ọ̀lá ọ̀yẹ́ fúlọ́wọ̀ ní mọ́rin ọ̀yẹ́ fún ẹ̀rọ ìṣàkúwàlà wà ní. kó ní ọmọ yóò ti ọmọ yóò máa wò pé ó rẹ̀ sí bàbá àwọn jẹ́ mi nìkan. tó mo lè sọ pé bàbá ìjẹ́ mi nìkan sí ilẹ̀ fún àwọn dáadáa tó kú dáadáa. àbọ̀mọ̀ àwọn jẹ́ mi nìkan àbíyàwó mi jẹ́ mi nìkan. ó rẹ̀ wọ̀ ẹ̀ká náà sọ̀rọ̀ Táwọn jẹ́ pé wọ́n méjì lẹ́ni ẹ̀bá yóò mọ̀ wọ́n wípé, ah, ó rẹ̀ sí bàbá àwọn ìjẹun nìkan, kún ọ̀rẹ́ sí bàbá àwọn gẹ́gẹ́ bí ẹ̀sìn lẹ́yìn tí wọ́n ti láti ṣe ìgbẹ́ fáwọn èèyàn dání bẹ́ẹ̀ lọ́sọ̀ ní gẹ́gẹ́ lójó ìdè. Nǹkan káàkiri àwọn bá ti ṣẹlẹ̀. Ìmọ̀ ẹjẹ́ fámìlì, ìmọ̀ ẹjẹ́ tàbíjẹ́ fámìlì, ó ti bàrẹ̀ sídá. Ó ti náà ṣe Nàìjíríà, ìmọ̀ ẹjẹ́ fámìlì, kó ló tẹ̀lé. Sọ wọ́n ní òṣèlú ọ̀rọ̀ ní àyàfi ìjẹ fámìlì kan ìjẹ fámílì òṣìṣẹ́ ọlọ́run kan ló sọ. sọ wọ́n náà ti ṣọlọ́ ọba òṣìṣẹ́ ọba ní ẹ̀ẹ́dì fáàtìmà tí ó ń lọ rẹ̀ ní bíbí àtúndé ìlú fáàtìmà tẹ́lẹ̀ wò ní ẹ̀ ẹ̀rà ara mi ní ìwáyà kan mọ́ ní lọ́sùn ní ìlú ẹ̀rà ara mi ó ní yòókì ní náà yòókì ìdí bá ti ń kó bàbá jẹ́ bá fa àfihàn lọ́jọ́ náà mẹ́rin náà tó bá jẹ́ òun náà so láyé ìṣìtú ní máa yóò ṣìtú wa ìdí bá ti ń kó dára bá mẹ́rin náà tó dára lọ́wọ́ náà ọwọ́ ni wà ní ìpẹ̀lẹ̀ àṣàbà kan kọ́ sí ìwúyọ́ wọn kiri à gbogbo níjẹ fámìlì bàbá yányá yóò ní jẹ́ kó ní sẹ́kù náà ẹlẹ́gbẹ̀rẹ̀ kí a mọ̀ ìlà mẹ́sàn-án wọ́n sábà fi wọ́n sí àwọn èèyàn tó bá wọ́n padà ààrẹ tí ń gbàgbọ́ ayé fi ha àníkẹ́ sọ́nà ọlọ́ọ̀bá àkúbá lọ sí bẹ́ẹ̀ sámínì ní ànábí ọlọ́sìn kí wọ́n ṣẹ̀kú lórí àwọn ìṣẹ́kú àṣẹ́kú lórí àwọn èèyàn ànábí ẹgbùmọ̀ tí wọ́n mọ̀ sí alábẹ́bí olóògùn sábàbà lórí àti ìrọ̀ ẹ̀jọ́ ká ànábí ṣòyọ́ padà àṣẹ́kú bẹ́ẹ̀ ṣọlọ́mọṣọ bẹ́ẹ̀ àwọn èèyàn fún àwọn bóṣọ lọ́wọ́ ọba ní lágbájá ọmọ lágbájá náà ló dáhùn fámìlì rẹ̀ ní lágbájá ọmọ lágbájá fámìlì rẹ̀ mọ̀ jẹ́ ìfúnṣọ́ lọ́wọ́ ní fámìlì ló bá lóṣù tà lọ fámìlì rẹ̀ ló fẹ́ lọ títí fámìlì rẹ̀ mọ̀ jẹ́ ìdára àrùn ìṣọ́lá ọba ní ìwọlẹ́lẹ́gbẹ́ ọmọ tó ní jẹ́ lẹ́gbẹ́ ولكن هو أدرت البعد وأدرت الفهم ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹni tí ó ń gbé àlẹ́ yìí ni ìdí ìjọba ẹ̀yẹ ṣe ẹni tí ẹ̀dì kó ìjọba ẹ̀sán lọ́wọ́ bá lọ́kàn máa fẹ́ ìlú àwọn dáhùn ìjẹ́ sábẹ́ àfẹ́sẹ́ òyìnbó fi ìtẹ̀lé àfẹ́sẹ́ òyìnbó fi ìjẹ́ ẹ̀rẹ̀ ọba ìjà àfẹ́sẹ́ lọ́wọ́ ìwòsàn ṣùgbọ́n fámìlì ló kú bẹ́ẹ̀ fámìlì yẹn àfa àkànní fámìlì yẹn nìkan ìwò àgbà kéré kan ìwò sí àdúgbò ẹ̀ fún ilé ìwòsàn rárá so ìṣẹ́ fúnra ìjọba ìjọba sọ́dọ̀ bá lọ fún amáyà ìgbẹ́ Gbogbo tí ń jẹ́ fámílì, ó náà ní ìdíjì ni Ọ̀rọ̀lá àbábọ̀ bẹ iná òun yàó bẹ ilé ọ̀rọ̀lá ẹ̀kẹ̀kẹ̀ ẹ̀lú. Ọlọ́run ilé wa tẹ́lẹ̀ wà láyé kẹta àlú, táìkì àwọn ń tẹ̀lẹ̀ báyìí. Ọlọ́run ìgbò ní discussion. Tẹ́lẹ̀ bá pàmì ẹ̀jọ́ títí kan náà bá pọ̀, ìtí máa bẹ̀rẹ̀ láti gbé, kẹ́yọ̀ múra wọn lójú ìgbẹ́ ẹ̀kẹ́kẹ́ ṣe ló máa tẹ̀lé ló pé sílẹ̀ tí kí lọ́rọ̀ tẹ̀lé láì lẹ́yìn ìgbà yẹn kò sẹ́ni kan tí ó sọ pé kí ló ń sí àrùn kí alága fẹ́ tàbẹ́ tó fún ẹ̀ṣá ìjà náà tí ẹ̀ bá ní ìlú ṣe ọlọ́pàá sílẹ̀ tẹ̀lé kátó lè rí mọ́tàlá nígbà tó máa mú lòwì nígbà náà tí omi dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ àìjàkáyà ó jẹ́ àwọn ọlọ́run láti rí àkáyà ọwá pé jẹ́ lọ bá wọn àrẹ bí ọlọ́run àwọn ju ara rẹ̀ dúró gẹ́gẹ́ bí ó ní ẹ̀sí lè jẹ́ lọ fún ọlọ́dún Ọlọ́run bàbá yàtọ̀ sáà ọlọ́run ẹni kú onílé bèèrè lọ́rẹ̀ kejì. Òní rọrùn kẹ́ni kan máa bèèrè lọ́rẹ̀ kejì. Ẹ̀rọ̀n bẹ́ẹ̀ ní ibi tí bàbá ti lè bẹ̀rẹ̀ táà sì kó àwọn ẹni ìbẹ̀rẹ̀ àtàwọn ẹni ìbálòpọ̀ àkókòjọ ẹ̀wé ìròyìn ọ̀tún tí ó wà rọrùn bẹ́ẹ̀ nìkan ó máa bẹ́ẹ̀ nìkan jẹ́ ọ̀. Ẹgbẹ́ àwọn ọ̀pẹ̀lẹ̀ ọjọ́ máa ń sọ kí ṣe bẹ́ẹ̀ kiri, ọlọ́run ọlá yàtọ̀ sọ. Ọlọ́run ìjọ máa sọ láàrin ara ẹni, kájọ máa bèèrè yọ ara wọn pé kí lárí kí ní ìṣẹ̀lẹ̀ yìí, ọlọ́run kì í ṣe ọjọ́ mi kàkì àmọ́ kálíkì àmọ́ bá ti mìíràn, ọlọ́run kì í ṣe ọjọ́ mi kàkì àmọ́ náà. Ọ̀rẹ́ موازينه فأولئك هم المفلحون lára àwọn ìjọwà tẹ̀lẹ̀ níjọ́ gbẹ́gbẹ́ àìkíámà tí ó sí èyí bẹ́ tẹ́gbẹ́ àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ lóde wípé a ní gbàgbọ́ sí pé ní tí ó tẹ̀lẹ̀ ní tí ó tẹ̀lẹ̀ síbẹ̀ òun náà ní pé iṣẹ́ wa tá a ṣe lórílẹ̀ ayé lára kẹjọ tẹ̀lẹ̀ náà wọ́n gbèsè lóṣùmọ̀ àṣọ fún wa pé iṣẹ́ wa tó jẹ́ tọ́mọ ènìyàn ò lè kọ́kọ́ lọ́dọ̀ wọn ara iṣẹ́ rẹ̀ láì bí ó sì máa rí ààrẹ wọ́n ó tún bàjẹ́ ìròyìn tó ń gbé skills síwájú ìgbà yìí tí mo wo iṣẹ́ rẹ̀ lóhùn iṣẹ́ rẹ̀ wọ́n bá kọ iṣẹ́ rẹ̀ lẹ̀ gbogbo iṣẹ́ tó ṣe wọ́n bá kọ́ lẹ̀ so iṣẹ́ rẹ̀ máa ń wò tó máa gbé sórí òṣùn mo gbé iṣẹ́ rẹ̀ mo gbé sí orí òṣùn so nínú bàbá wa dáa jẹ́ mùsùlùmí òun náà ní pé ọlọ́run ọba ò gbé iṣẹ́ wa sórí oṣù tí ó ti lè jùlọ àwọn ará tó ti lé níbẹ̀ kò ní bàkà tó bá ní tó ṣe tọ́lọ́ ọba tó fún ní ìbùgbé iṣẹ́ rẹ̀ tọ́lá ìwé jẹ́ ìkórìíra àwọn ọmọ àádé lórí oṣù àtúrọ̀ lórí tọ́mà òṣùwọ́n tọ́lọ́wọ́ bá òṣùwọ́n délé nì òṣùwọ́n tọ́lọ́wọ́ náà àwọn akẹ́jẹ́ àwọn àfà wọ́n ní òṣùwọ́n ọlọ́run ó ní nǹkan méjì tó ní àwọn àpàtàn tó ní àwọn nǹkan méjì rẹ̀ pé eléyìí tó jẹ́ pé tó sùn sí máa ń rí tí ó ti jẹ́ lóṣù síra rẹ̀ bá ti gbé ìgbẹ́ ká àwọn orin tó tẹ̀wọ̀n jẹ́ àti àbúrò mi láti fi nǹkan á jẹ́ ìjọba apá kan lọ lẹ́lẹ́ àmọ̀ níbẹ̀ sọ̀rọ̀ bá wọn ń ṣàlàyé fún wa ilé ló fi ń múlẹ̀ ló fi ń rìnlẹ̀ fún wa yí pé ayé ayé ọ̀nà kan ló lè fún ayé pé àwọn iṣẹ́ ọmọ ènìyàn ṣọ̀wọ́n àfá àwọn akẹ́kẹ́ sọ nípa òṣùwọ̀n ní pé ṣé òṣùwọ̀n pọ̀ ní ọlọ́gbọ́n wa rí nùgún àwọn òṣùwọ̀n rẹ̀ àwọn akẹ́kẹ́ gbé òṣùwọ̀n òjẹyọ kan náà lọ ẹ̀rọ àwọn akẹ́kẹ́ ní àòṣùwọ̀n pọ̀ ooo

lọ́dọ̀ bí àwọn àfi tọ́ nígbà fà sọ lórí ìmọ̀ pọ̀ òṣùwọ̀n so àwọn akẹ́kọ̀ọ́ ti bẹ́yà òṣùwọ̀n yẹn wọ́n ara pé ilé yìí fún wa iṣẹ́ tó jẹ́ àwọn tó wà bá pè àwọn àwọn ní nígbà tí ìgbàgbọ́ ọlọ́mọ àdó sí gbọ́dọ̀

àbóhùn gẹ́gẹ́ láti ṣe ló súnmọ́ ṣètò súnmọ́ jù náà nígbé ìwé iṣẹ́ ọmọdé ènìyàn òun náà ni ọlọ́run fi sórí súnmọ́ iṣẹ́ yóò wà lọ́tọ̀ iṣẹ́ kíni o iṣẹ́ àbúrú lèdè ọlọ́run fi sórí súnmọ́ tó tí ọba lọ́wọ́ gbé iṣẹ́ yẹn tó ló súnmọ́ tó tó gbé wẹ̀ rẹ̀ síbẹ̀ bí bàtà gbé iṣẹ́ tó ló súnmọ́ náà so ẹ tó bá wá ní òṣùwọ̀n tó súnmọ́ tí ẹ bá ti wá tẹ̀wọ̀n òun náà ni ọmọ ẹja pẹ̀lú tó ẹni ẹ̀nà ìwà ni bẹ́ẹ̀ nígbà tí lọ tẹ́wọ̀n náà wọ́n jọ lọ́nà láti bá wá iṣẹ́ àwọn iṣẹ́ ìlú náà náà nípa láti bá wá ilé ọmọ ẹ̀ tó ní iṣẹ́ láwọn tó wá tó wá tó ní bá tó ní iṣẹ́ ẹ̀rọ ìlú ní òtún ìmọ̀ jọ náà tó lẹ́nu ìfẹ́ فمن na موازينه فأولئك هم المفلحون Ọlọ́run ń ẹ̀rí àwọn tó bá ṣe oṣù tí àwọn tó bá ṣe oṣù tí tí ṣàkúlà. Ó jẹ́ wá jẹ́ òṣùwọ̀n iṣẹ́ rere wọn ọjọ́ ìfẹ́lẹ́ kí ni ó tó wù iṣẹ́ rere kún bẹ́ẹ̀ ọwọ́ àwọn ọ̀tà rẹ̀ ṣe ọ̀rọ̀ ni yóò máa wà nínú ìṣẹ̀lẹ̀

tó bá àwọn ẹgbẹ́ ẹ̀lọ́. Ọlọ́ni ẹ̀wà rẹ̀ àwọn tó ti gbé òṣùwọ̀n tí wọ́n tó jẹ́ iṣẹ́ eré wọn, òṣùwọ̀n tẹ́ẹ̀rẹ́ wọn ló kù jẹ́. Òṣùwọ̀n tẹ́ẹ̀bú, òní ọ̀wà jẹ́ nǹkan tó tóbi nínú ayẹ̀ tí kà fún wa Ọlọ́rin ibi tí ó máa gbé òun náà ní náà áwíyà. Ọ̀rẹ́ yóò lè fi ẹ̀nà, ìrìnlẹ́ yóò lè. Ọlọ́pàá sọ rẹ̀ náà. أولئك الذين خسروا أنفسهم. Ọlọ́rin àwọn ènìyàn ni àwọn tó ṣe ní pé wọ́n ti pàdánù في جهنم خالدون ọlọ́ọ̀bá sàlàyé bó sàlàyé ti ní gẹ́lẹ́ tẹ́lẹ̀ bí aburú náà ó bá ń gbé ọba ìjà aburú rẹ̀ ó kéré tó ọlọ́run tó ó gbé lára kiri táwọn ọmọ sọlọ́ kan ní lọ́rọ̀ ó sì wọ́n ṣe nìyẹn sọkọ́lọ́ kó tó wá sọ pé ẹ ti ẹ bá wá tẹ̀sùn wọn Iṣẹ́ rere ẹ̀fẹ́ sùn lọ́wọ́ ìyẹjú wa náà. Báwo lẹ̀ ìgbà òun lè mú rẹ̀ rárá? Àwọn ìṣẹ́ rẹ̀ tí wọ́n wá ń gbé wọ́n. Mọ̀wá bí lóhùn báwo láàrín kàlẹ̀ ní Ọlọ́ni àwọn eléyìn wọ́n ti pàdánù ìjá ayé wọn. Ìjá àrùn ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀. Ọlọ́ni wọ́n àwọn ẹgbẹ̀rẹ̀ ìrìnà jẹ́ àmì náà. Ọlọ́run máa ṣàlàyé nípa ìyà tí ó máa jẹ àwọn tí wọ́n wà nínú náà lọ́lọ́lá. Lọ́lọ́bẹ́ máa ṣàlàyé kí àwọn tó wá wọnú náà lọ́lọ́bẹ́ máa ṣàlàyé ìnira tí wàhálà tí ó máa bẹ fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n àkàkàlẹ̀ kan yẹn náà ló máa bára máa fẹ́ lọ́wọ́ ọgbọ́n ọba tí ìjọba jáde padà àtúntò bí ayé náà nìsín tó bá tó fún wa nìsín ọmọ yóò ti fún ọlọ́run tó fún wa ọmọ yóò ti wà ní sàárè ọlọ́run tó fún wa nìsín ọlọ́run ti já ọmọ yẹn nílé tọ́lọ́ wọn tó wá tó fún wa pé ọ̀nà sẹ́kù láti ẹ̀rọ ìpínlẹ̀ ìlú ọlọ́ba wa rè fásitì ìpín láti wá ṣe ìdájọ́ láàrin àwọn ọmọ ènìyàn torí lọ́wọ́ ìlànà kí á mọ̀ nípa máa ń dàpọ̀ láti máa rọrọ́ wọn mi ṣe nígbà tó máa ń tètè àjọ mi yọ ọkọ mi gbogbo nǹkan máa yàn ẹgbẹ́ tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ayọ̀ lè wá ní tí wọ́n á jẹ́ àwọn ẹ̀kẹ́ rẹ̀ tí wọ́n bá àwọn kan lọ́sẹ̀ máa bá yà wọn lọ. lẹ́yìn tó bá tó mi yàn máa lọ́mọ náà tó bá tó alẹ́ ṣe náà ọlọ́run tó sọ ọ́ lẹ́yìn ẹ̀ náà tó tó bá tó alẹ́ sọ lónìí náà mú kẹ́kẹ́ nípa rẹ̀. Àmín. Àmín.

Èkejì ni wọn oṣù náà pé irú ẹ̀ tó bá fi kérò lè fẹ́fẹ́ rí àgbà tó wọ́n ti di ìjọba òṣèlú lè gbogbo ẹ̀tọ́ tó máa gbà lọ́wọ́ ìjọba náà náà ó yóò kù. Náà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà mi rẹ̀ nítorí sọ nípa àbíṣe náà ni pé ọ̀ṣọ́ máa ń fá sí máa bí i aṣọ òbí mi. ẹran ara láti ní ara mi orí gbé ọmọ mi ẹbí ìgbé ní lórí kí o ìgbé ní mo bí ìgbé mo ní orí àwọn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀ka ní sọ̀rọ̀ ṣé ní sílá tó ọmọ mi ló túmọ̀ ìgbé ẹran ara mi tó àtọ̀ nílé kí ni òun ló dì tó tó túmọ̀ sí ní pé ó jẹ́ ẹran ara mi jẹ́ pé kí bá ń bà mí jẹ́ ìlú jẹ òkèlè ní fásitì mọ̀ tó sì tó tó ń ṣọlọ́ máa ń fi ilé ìlú rẹ̀ nínú ọ̀rọ̀ wọn nìyí. Tẹ́lẹ̀ kejì náà ní pé gbogbo ẹni tí ò bá ti fún ìyàn lẹ́tọ̀ọ́ tó jẹ́ pé Pero yo voy a parar y estamos hablando de lo que hablan ahí. Esta sí, pero no hablo yo que hablo. Si tú lo dices, le hablan yo que hablo. Y tú puedes saber que tú lo haces. Òun gbogbo ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́, òun lọ́yẹ̀ kọ́ yẹjú ẹ̀. Àwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọjọ́ So, ṣe bá ti jó lórí, bí olóyìn ẹ bá ti pẹ̀tó, bẹ́ẹ̀ ni wàhálà ti pọ̀ sí tó. Ṣé ẹ bá jẹ́ lórí ẹ̀sìn, wàhálà ẹ̀ ti

torí tí wọ́n bẹ̀rù pé àwọn fẹ́ jẹ́ orí ní ìjọlórí yẹn kò ní jẹ́ kó tún wá máa sọ pé òun ti jẹ́ ẹ̀kọ́ láti pé ah wọ́n láti déwájú àpòlò ìrẹ́bọ́ so wá tó wá déwájú ẹ̀yẹn ìnira yóò máa rẹ̀ tó kàmọ́ ìyàjẹ́ rẹ̀ yóò tó bá ń dé rẹ̀ lórí yẹn ẹ̀rọ mi pa tó wọ́n lé sọ̀tẹ̀ nígbà ṣùgbọ́n lónìí ìwé bẹ́ẹ̀ ọdún yẹn padà tó olórí ìlú àbẹ̀dàdà wà bẹ̀ wọ àpàlẹ́ wà bẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ àwọn òkàtà pẹ̀lẹ́ wọ òkàtà ìgbà náà kà sí ni wípé bí ìbàdàn pé ẹ̀fẹ́ bá ẹ̀sìn ẹ̀jẹ̀ wájú ọlọ́run ìgbà náà kà sí ṣùgbọ́n lọ́dọ̀ wọn bí àwọn kà sí pé èmi náà lẹ́yìn di olórí wọn kà wọ́n rẹ̀ tó kò ní bí ìgbàdàn pé ó lágbára ní ìṣòro jẹ́ tó ṣọ̀rọ̀ bàtà so jẹ́ pé oúnjẹ gẹ́gẹ́ ni àwọn yóò gba nǹkan lọ́wọ́ rẹ̀ tí ó pọ̀ náà so àwọn yóò gba nǹkan ní ọwọ́ rẹ̀ tí ó pọ̀ náà so jẹ́ pé ọgbọ́dọ̀ máa ṣọ́ra tó bọ̀ àti lórí ìjọba tí ọba ṣiṣẹ́ rẹ̀ ń tẹ́ so onímọ̀ gbogbo ẹ̀kọ́ òun sọ nǹkan tí nínú ìkọ̀sọ́ ọ̀rọ̀ síbẹ̀ pé ẹlọ́gbó ní táwọn ilé àìsàn náà ojú dáwọn ọ̀dẹ́ náà ojú àgbà ẹ̀rọ bá yẹn jíjì kan ọgbọ́dọ̀ ọmọ ọmọ àwọn sọ abájọba yẹn kan jíjì ìwà fẹ́ẹ̀sì gẹ́gẹ́ ń ṣẹlẹ̀ nínú ìlú ṣùgbọ́n ìyá máa lọ tí ó lọ tí ó wà jókòó ẹ̀gbá ọlọ́gbọ́n ọ̀sẹ̀ máa wà ní orí tẹ́lẹ̀ ìjáde náà ẹ̀gbá ẹ̀wọ̀n ẹ̀fẹ̀ àwọn ìjọba ìgbà fún tẹ́lẹ̀ ìlú kọ́ wá sí stéètì kan ẹ̀gbẹ́ ìjọba ìgbà wà síbẹ̀ ẹni fún wà wà gbọ́dọ̀ agbọ́dọ̀ ẹgbẹ̀ lọ́dọ̀ bí wọ́n kàn jọjẹ ẹ máa pàtúnṣe rẹ̀ ní lórí àkọ́kọ̀wà àkọ́kọ̀wà wọ́n tún. láti gbé àwọn yorùbá yẹn àfẹ́ta ṣọ́dọ̀ rẹ̀. wọ́n bá lọ́dọ̀ ìjọba rẹ̀ fún díwọ́n jẹ́ báyìí kánkọ́ wa máa sọ díẹ̀ òmẹ́ tí ń bọ̀ òmí ń tìkì ẹlẹ́wẹ̀ ní kọ́ wọlé kánkọ́ máa sọ́lọ́ wáyé. tó wọ́n fi kọ́ wájú ọlọ́run lọ́jẹ́ máa ń jọba ó fún mi ní ẹ̀jù àyẹ̀lẹ̀ kánkọ́ wa máa béèrè tọ́lá ló náà bá béèrè jù dáfarabalẹ̀ fct nàìjíríà dábìlẹ̀ ṣùgbọ́n tó rọrọ̀ àbọ̀ so bó kí ni dọ́lọ́ ilé iṣẹ́ tọ́lá ní fún wọn kẹta ní ìtàfẹ́ so lọ́dọ̀ abẹ́ olórí olóògbé ìlú lọ́gbàrá Láti ìgbà wọn ni ìlú àlọ́ ọ̀bẹ̀ta

Ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ní pé wọ́n bèèrè pé ṣàbákàjú àkàjẹ́ náà ní gbé wáyà tó yóò fún ìṣàn. Ọ̀rọ̀ kan tó mọ́ fún ẹni pé wọ́n dáwọn ṣùgbọ́n alámẹ́ta ìṣúlá mẹ́ta fún ìgbẹ̀kún. Àwọn ẹ̀kan mẹ́jọ lọ bá wọ́n bẹ̀rẹ̀ wọ́n fún àtẹ̀kọ́ eléyìí nǹkan tí a bá lọ́dọ̀ àwọn bàbá wa ni kò sí ẹ̀sìn òmù kankan pọ́n lé lọ́wọ́ báyìí tó ta pé ẹ̀kọ́ ẹ̀sìn báyìí mo dára rẹ̀ ní pé báwo ni òṣìṣẹ́ ọlọ́pàá ti máa ń gbàdúrà kó gbàdúrà káyọ̀ máa ti há mi nílá rẹ̀ ní ṣùgbọ́n ẹ̀sìn ìdí kára kan á lé ní pé òṣìṣẹ́ ọlọ́pàá ti máa ń gbàdúrà kásàlàyé ẹ̀sọ́ mi ìṣẹ́ ìṣe òṣìṣẹ́ ọlọ́pàá kò kì í ṣe àdúrà pé kánú káwọn èèyàn tó sọ̀rọ̀ bá ti ń ṣe àdúrà pé yóò ṣe àdúrà yóò mọ̀ pé ámì ámì ámì láì jẹ́ ámì náà sọ àdúrà ìpàdé náà ẹni kọ́ mọ̀ àdúrà àmì ọmọ ṣe ámì. so nígbà wá dúró ṣọlọ́ náà pẹ̀lú àwọn kékeré kí ní òkú ìdílé rẹ̀ ìgbàgbà bá rí ìgbàgbà wá takò kí ní ẹ̀ láàárọ̀ ọmọ ilé ìgbàgbà ń ṣe ẹ̀ wọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ lórí ìjọba àwọn àyàn pé òṣèkúrò àwọn abẹ́ta fún ẹ̀rọ tó bá wọ̀ náà nìyẹn ọ̀ṣọ́ òṣèkúrò àyàn náà òṣèlú àwọn ẹ̀rọ méjì òṣèlú ìgbẹ́rẹ̀ ọlọ́rọ̀ bí má bẹ́ẹ̀ lọ́pẹ́ máa ṣàdúrà kẹ́lì kan wà níwájú yí kọ́ máa ṣàdúrà fún kẹ́ máa ṣe àmì nìkan ní akẹrin báàbí ó ṣọ̀rọ̀ bá ti máa ṣàdúrà ní. ṣẹ́gbọ́n rẹ̀ bá tún máa mẹ́gbẹ̀ tí má bẹ́ẹ̀ máa ṣàdúrà bẹ́ẹ̀ máa ṣàdúrà tọ́lá bá bí ọmọ mi ẹgbẹ́ rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ báyìí kọ́ máa ṣàdúrà àyè kọ́ máa ṣe àmì ọ̀rọ̀ rẹ̀ tuntun ó ti lágbára báwọn. sọ mọ́jàmá rẹ̀ kékeré mọ́jàmá máa lùsùn náà jàmá rẹ̀ ó kàn jàmá rẹ̀ ni ó kàn bẹ́ẹ̀ bá fi dá àwùjọ orílẹ̀ ẹjọ́ ní ìlú ọ̀dà àwùjọ orílẹ̀ sọ́nà kí ẹni tó kọ́ sàlàyé pé bàbá àdúrà bá ń fẹ́ tó yà àwọn yóò máa jọ ìlú sílẹ̀ ìlú ẹ̀jẹ̀ wọ́n máa síbẹ̀ ẹgbẹ́ rẹ̀ kẹ́lá yẹn ṣe yí ọdún náà yẹn lá tó wáyé ló bẹ́ẹ̀ kọ́lẹ́tì àwọn táwọn bá fi mọ̀ mọ́ bí ẹ̀káyà àkùránì bí bá bẹ̀ káyà àkùránì yóò gbà sí ìlú yóò bẹ̀ sọ ẹ̀ tí ó fi lè di tó bá kà dáadáa. ọ̀rẹ́ bẹ̀rẹ̀ bí ayà àkùránì ó lè jẹ́ pé ojú ló lè ka àjòhá ó lè ṣe ìdúrà fún ẹni tó kú. ìṣẹ̀lẹ̀ àjọ́ àbẹ̀rẹ̀ ló ní ká tàbíà fún wọn. àwọn akẹ́kọ̀ọ́ wọn ti fi ọlọ́run ká tàbíà fún wọn. ṣùgbọ́n bóòlù àwọn mẹ́jọ àwọn sáájú ni wọ́n tàbí àwọn àṣọ wa kéde àtọ́bẹ̀ ọ̀ṣọ́rọ̀ ẹgbẹ́ bẹ̀ gbọ́dọ̀ ṣàdúrà fọ́gbẹ́ sọ bá ah, àbọ̀rọ̀ sí nǹkan mẹ́rin àyẹ̀yẹ rẹ̀ so tí ó jẹ́ kí wàhálà ọmọ ẹ̀ṣẹ̀lẹ̀ láwùjọ ni pé kí ó fi àwọn abala kẹrẹ́lẹ̀ rẹ̀ tí ó sì ọ̀rọ̀ kan gbé lórí kó má dà máa rìn lórí kó bá máa kó bá wàhálà ni ònẹ́ẹ̀dì rẹ̀ tó wà lẹ́yìn rẹ̀ ara pé pé àwọn tí wọ́n rí tó lẹ́gbẹ́ náà rẹ̀ wà lẹ́yìn rẹ̀ náà wà kọ́ńtẹ́nù àwọn èèyàn tó wà bẹ́ẹ̀. àwọn ẹbí gbogbo ọjọ́ nígbà náà ti ṣe nílò oṣù náà kọ́ńtẹ́ òun náà fi kí ẹ lọ. ẹbí ẹni ẹbí ti tọ́jú sẹ́kù. ìrọ̀lẹ́ kí kankan máa ń gbé láta kún ọ̀rọ̀ àmì ẹbí àbí ìdára ní mú kankan wá nínú tó lágbára pẹ̀lú ẹni kó tó sọ wáyà pé nǹkan tó ń Gbogbo tí ó bá ń ka ó ní àwọn ọ̀tá ìgbọ̀n láwọn afárá ń lò. Ilé ọdún mi, na àwọn eléyìí ò dá. Ọ̀rọ̀ bí ó bá ka yà sí, ọba kàlá tó ní kò ní àdúgbò ọmọ ẹ̀jẹ̀ náà àwọn akínkà kọ́là sọ̀rọ̀ so ká máa mú fúnra mi ká máa ìgbà pọ̀ mọ́ra wọn wọ́n ti ní bó ti tó sọ̀kalẹ̀ káàkà ó jẹ káàkà lọ́wọ́ ní sọ̀kalẹ̀ ìdàgbà rẹ̀ nínú lẹ́ka rẹ̀ dàbí ló sí ọlọ́sọ̀ àwọn aṣọ nǹkan àwọn èèyàn so àgbáyé ìjọ eh, eh, ni ọmọ sáwáyé pé máa rẹ́rìn máa fòókè máa bẹ̀rẹ̀ kan máa jó láti ìjọba tí láàmú sí ẹsẹ̀ tí ó tó bọ́rọ̀ bọ́rọ̀ dàmú so ẹ̀ka yàtọ̀ ìnà sọ. so èyí tó jẹ́ ìbéèrè tí ẹ̀rẹ́ kìí gbogbo ẹ̀tọ́ jẹ́ ẹ̀mí kan èèyàn á mà. Gbogbo ọ̀gọ́dọ́ bá gbogbo ọ̀gọ́ ní gbogbo ọ̀gọ́dọ́ ẹ̀bá jẹ́ èèyàn pàtà yẹn fẹ́rẹ̀ ìyá nínú ọ̀gọ́dọ́ ẹ̀ẹ́dọ́ ti tàbí ẹ̀ẹ́dọ́ tàbí ẹgbẹ́ máa yáwó lọ́wọ́ ẹ̀ẹ́dọ́ tàbí máa yáwó lọ́wọ́ ẹ̀ẹ́dọ́ yáwó nù fún ìyáwó nù nígbà padà mọ́ sí gbogbo ẹ̀rọ òkú jáde Sọ́jọ́ ní ni pé gbogbo kí ẹ̀rọ ọ̀gá ẹ̀rọ gbà bàbá tó rẹ̀ kí á. Gbogbo bí abájẹ́ máa máa rán èèyàn láyé bẹ́ẹ̀ mọ́ ọ̀rẹ́ bíi oṣù ìjàmbá ẹjọ́ ìjàmbá lèèyàn ṣe yẹn. Sọ látara ìjàmbá téèyàn ṣe yẹn, èèyàn ti gbé fẹ́ẹ́ ti dáhùn àjọ lọ. Ilé ìlọ́jọ́ bá pọ̀ jù fọ́pọ̀rọ̀ pààrọ̀. Bẹ́ẹ̀ agbọ́dọ̀ jẹ́ lórí pé a sọ dáadáa. So ìjàmbá ẹ̀ máa sábà kẹlẹ̀ púpọ̀ jù. Àwọn àjọ ìrìn ká sọ dáadáa ìrọ́gọ́rọ́ ọ̀hún ó bí ìrọ́jọ́ ẹni ó wà gbẹ̀tọ̀ rẹ̀ ìjọba mi ní pé ẹ tó padà ló ti ṣiṣẹ́ mi àti àwọn owó òde owó òde ẹ̀dí ṣùgbọ́n akágbọ́ àwọn akọ̀ǹda nínú rẹ̀ ó wá lọ́kùn jẹ̀mí yóò wẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ ìyá rúná jẹ́nu gbogbo ọ̀ yóò kó yóò kó rẹ̀ ní àwọn ilé ìmọ̀ jíjì jù ó jẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti ń lo owó ní ẹ̀jẹ̀ ìgbésẹ̀ àti àbẹ̀rẹ̀ ó kó lóko rẹ̀ máa ń gba ẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ lọ bẹ̀rẹ̀ jù kò fi súnà lábẹ́ àgbẹ̀ ni ẹ̀yẹ ló padà lójú because òun ti nígbọ́ kàmá rẹ̀ ti nígbọ́ lábẹ́ ìgbó wọlé yà tẹ̀síwá bú so àwọn tó wá sábò sí ọmọ nígbà kan wọn nígbà kan wọn nígbà kan wọn so wọn náà lọ́kẹ́ ẹ̀wọ́ ìgbẹ́gbẹ́ agbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ nínú máa ṣe àkóso náà ọwọ́ ọmọ tó jí owó bàbá rẹ̀ nínú pé ó jí owó ọmọ tó jí owó bàbá ọmọ owó tó ẹgbẹ́ ọmọ lónìí bàlágà ni bàbá yẹn ó gbẹ̀tọ̀ ìrọ̀ ẹ̀ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ẹbí bàlájà wò ní tí máa kọ wọ olúwa ní bàlájà ẹ̀sẹ̀ tó bá tẹ̀wọ̀n ní kọ́lẹ̀ fún dá lọ́bá sílẹ̀ náà bá mi rèé lè fún ọkọ̀. wọ́n béèrè béèrè ṣe wọ́n béèrè béèrè ṣe àjọ àwọn ọmọ wa a sọ fún wa wípé tí ọ̀ṣọ́lọ́ba ọmọ ń kà nígbà tí ó bá fẹ́ jẹ pé ó fẹ́ sùn ọ̀ṣọ́lọ́ba máa ń kà kan nígbà tó fẹ́ sùn àkọ́mọ́ aláàmì ọ̀ṣọ́lọ́ba máa ń kà kan nígbà tó fẹ́ sùn ẹ̀dùn àwọn ìfúta lọ́nà kà fún ẹgbẹ́ bẹ́ẹ̀ lè máa kà fún àdúrà ló ká so kò síwájú ló lè kà fún wọ́n ní àwọn dókítà sọ ní ẹ̀ẹ̀kan ìpè bọ́yá kí a tún sọ padà lẹ́yìn ìbàdàn náà ti dáwọn sábẹ́ máa tún lẹ́yìn ìjọba pé máa sáré kọ́ ìjọba náà ti dá bára ṣe tán bóyá ká fọ́ sínú ìlú kan lẹ́yìn ọ̀kan ṣùgbọ́n àwọn àṣọ wọn máa fún mi kọ́ sínú ìlú Tí ní àwọn tẹ̀lẹ́dà ti ti lọ, a ní tọ́wárẹ́ fún èèyàn ní jákà gbogbo àwẹ̀. Ẹjọ́ jẹ́ pẹ́ tó ní owó tí fi ń jẹun ni, tọ́ bá ní ìwọ̀n lẹ́tọ̀ sí jákà. Ìjọba bẹ́ẹ̀ ni pé, sẹ́fẹ̀ náà ni sàkà aláwọ̀kọ́ tí wọ́n bá fún yàn sáka ní nǹkan yìí wọ́n jẹ́ pé bóyá tó bá jáde láàárọ̀ bóyá two hundred five hundred ni ó mú wá wálé owó takasí ni owó ọ̀hún pọ̀ pọ̀ wọ́n wá kó fún wa ní òun lẹ́tọ̀ọ́ sí o sí mo fẹ́ bèèrè. nǹkan náà ṣàlàyé fún wa náà ní kí ni etí ń jẹ́ tálákà mẹ́ta sí àwọn ọ̀gá máa ń sọ fún akókò àgbàgbọ́ yìí dáadáa ìjọba ń jẹ́ tálákà ó wà tálákà wà ìlú ìlú wọn lọ sí sẹ́fẹ́ tó owó tí ń rí lójúmọ́ òjò òjò ìtàwọn ẹgbẹ́ tálákà náà ó sọ pàmẹ́ntì ẹ̀dẹ́ pé ọmọ rẹ̀ pé òun òun ní owó tó tó òun jẹun tó tó àwọn ẹbí òun jẹun ó yẹ tó ń sẹ́kù ẹ̀dẹ́ ìyàn òbí tálákà ṣùgbọ́n àtàwọn ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ mi jẹ́ ti ọ̀hún owó tó lọ́rùn kó bọ̀ ó dẹ̀ ní ọmọ méjì oníyàwó ọ̀hún tó lẹ́ náírà bọ̀ so ó ní òfin ní kankan bọ̀ nítorí tó lọ́nà abẹ́ tálákà náà láti máa pè é ẹgbẹ́ tó ní ìtẹ́lẹ́gbẹ́ ń dé tó lójoojúmọ́ èyí nìyẹn ó dẹ̀ pàpẹ́ ní iṣẹ́ iye oṣù ọ̀rọ̀ ìdíbẹ̀rẹ̀ dáwọn ló ṣe oṣù nìṣù ọ̀rẹ́ lóṣù ní bàtún olówó táwọn bá yà àwọn jẹ àwọn ọmọ ó ti kó nìyẹn dáká fún ìjàkà nínú ìṣàlẹ̀ fún wa so ẹ̀dẹ́ bọ́ wà pé ohun tó ń rí yóò tó wù ó dẹ̀ wọn máa ń sọ̀rọ̀ yìí fún wa pé àwọn máa ń fi àkìsà bá orí ẹ̀yẹ báyà fún ìlú àwọn ọmọkọ̀ òkìsà bíyà. ṣẹlẹ̀ ń sàlàyé fún wa lẹ́ẹ̀kan pé wáàzù ọlọ́run máa wọn iṣẹ́ ọmọ nìyẹn ó máa jẹ́ oríṣi méjì. ṣé bí ẹ̀yìn ìgbà tí ọlọ́run bá wọn iṣẹ́ ọmọ nìyẹn tán ni yóò tún gba tí a rẹ̀ lọ́wọ́ sínú ọlọ́run máa dùn pé òun gba tí rẹ̀ mọ̀ àbí tọ́wọ́n yẹn bá ti kọ́kọ́ dìde náà dìde wá dìde yóò ti mọ ní tí yóò ti mọ bọ́ọ̀lù yẹn tí yóò ti mọ pé ọwọ́ ọ̀tún yẹn ti gba tí rẹ̀ fẹ́fẹ́ ṣàlàyé nìkan. Ẹ̀rẹ́bí ọ̀rọ̀ mi, àwọn ìjọ ìgbẹ̀dà kí á lòlù, tọ́rọ ọba sára ìlànà oríṣiríṣi ọ̀nà. So àwọn apá àwọn olóyìnbá má lè mú lọ́bẹ̀dá rẹ̀ ní ẹ̀yìn ìgbà tí wọ́n bá wọn iṣẹ́ tán. Ṣùgbọ́n ìjọba rí mi nílé ìwé yìí lọ́wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan. Ẹgbẹ́ òun náà ni wọ́n padà wá fún. Ṣùgbọ́n

ìkan méjì náà ni àwọn kan gbà wọn lọ́wọ́ ọ̀tún àwọn kan gbà wọn lọ́wọ́ òsì àwọn tó gbà lọ́wọ́ òsì àwọn tí wọ́n burú jù ní pé ẹ̀yìn ni wọ́n kọ́ tó fi sí olú akọ́sọ́ òsì ọdún tí méjì náà lọ adẹ̀rí àwọn kan ní àtúndé ọmọ tó tó wà ní òun tó Ẹlẹ́gbẹ̀rẹ̀ mi alẹ́kọ̀ọ́kọ́ ní ìgbèrè yìí, àtàrà ilẹ̀ lórí náà fi ṣàtúnṣọ́fẹ́ yìí. Owó ìṣẹ́jú ni ìkàtọ́mì náà kọ́ máa tẹ́rù bí i ìgbàkáṣẹ̀ kéṣẹ̀. Ẹgbọ́dọ̀ tún sílẹ̀ fẹ́ràn ìgbìmọ̀ ìkọ́lọ́kọ́kọ́ mẹ́rin fẹ́ fún ìgbàkáṣẹ̀ kéṣẹ̀. Àwọn nǹkan kan ni ó fà á tí ó jọ fún ìgbàkáṣẹ̀ kéṣẹ̀. Kí ló lè fà á? Oúnjẹ wọn. Kí ló lè fà á? Ẹ̀mí tí máa fi ní oúnjẹ oúnjẹ náà. Kí ló lè fà á? nígbà tí mo fẹ́ yọ ìṣàkájú ní pé àìyẹ fún ápùnì ìráyè ọ́ àsìkò yìí ti súnmọ́ ní ah, lọ́nà ah, pé àti ló ráyè ìgbẹ́ ìṣàkájú ti ti rẹ̀. àmọ́jọ́ bá mi ẹ̀dẹ́ gbọ́wọ́ láàbọ̀ ọdẹ wa ìrùbẹ̀ òwe àbẹ̀ àdáwálé tó àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ owó kọjá tó wà pé owó ọ̀rọ̀ ló pé òun pẹ̀lẹ́ fún ìjọ àwọn tó bá àjọ ọ̀gbẹ̀ tó fáwọn olówó ó gbé gbé wọ́n jẹ̀ lọ́jọ́ ìfọ́nà. tó dára tàbí àtàwọn èrò kálukú ọ̀sẹ̀ nínú owó àwọn òṣìṣẹ́ náà ní ìyàwó wọn náà lówó láyà méjì àlọ́ ọ̀nà ọ̀láyà mẹ́rin ní ọ̀láyà mẹ́rin ìlú wa ń gbé mọ́ ọ̀rọ̀ oúnjẹ oúnjẹ ló ní kí wọ́n máa lọ ra ẹni tí ìbá gbé sí bàtà tí ìbá ti wọ́n á tó mú kàdá ìlú ìjẹ̀kọ́ tó bí ẹ̀dí wọn ò jẹ̀dí ọ̀rẹ́ ìjẹ̀dí wàhálà

kò ká yọrọ sí pé ó gbọ́dọ̀ wà nínú èso yìí náà sọ ọmọ tá a bí tó bá yé ẹgbẹ́ ìjọ ẹ̀ káwọn náà ṣe nínú kájọ fún mi nìyí èso ọmọ tó wà nínú. náà àlọ ọ̀rọ̀ àlámọ̀dé àti àmà àlámọ̀dé ẹgbẹ́ kí ni o ó fi ẹlẹ́gbẹ̀rẹ̀ tó bá gbé ìgbélá kò sí ìjọ wọn jẹ́ fámìlì tí ó ṣe nìyí kò sí ní jẹ́ fámìlì gbogbo aláwọ̀ nínú rẹ̀ tó ń jẹ́ ìpẹ́lẹ́ tó ń jù wá yóò wà máa jẹ díẹ̀ báwọn sùn ní ẹgbẹ́ ẹgbẹ́ yóò máa jẹ díẹ̀ ẹ̀rọ ẹ̀rọ máa jẹ wọn sábà ń jẹ díẹ̀ díẹ̀ ara dídẹ̀ díẹ̀ díẹ̀ òun ni pé àwọn sùn lọ́pọ̀ sí aṣọ wọn ẹgbẹ́ wọn ni aṣọ náà lábẹ́ bòjì pé òun yìí wọ́n sùn wá kábàbí ti dé lẹ́lẹ̀ káàbẹ̀rẹ̀ tí wọ́n fi ń jẹ̀rẹ̀ báyìí bàbá yàgbẹ́ bọ́ Ẹgbẹ́ ìyá wọn ṣètò ní ó máa lé kí kàtí. Àwọn gbogbo alájọ wà ní ìbẹ̀rù tí ó kà. Sáà mo ti bá ti wá lé ní ìyá bá wọn ẹgbẹ́ sọ. Ẹ̀yà lọ sí ìgbà náà ni ìyá kìí bẹ̀rẹ̀ ní àkókò. Òwòrán wà súnmọ́ ní àbáyé. Tí ọlọ́wọ́ àgbẹ̀ ní Mùsùlùmí lẹ́yìn ọmọ ẹgbẹ́ pé ní ẹ̀yẹ́wọ̀ lábẹ́ ẹgbẹ́ òjì ẹgbẹ́ òjì náà. Ẹ̀yà òjì. Ìjọba ẹgbẹ́ tuntun adẹ́kùn tí ọlọ́run ìdíje gẹ́gẹ́ olókìlẹ́tì tó gbà fáwọn mẹ́ta tó bẹ̀rẹ̀ ọlọ́run sì tẹ́lẹ̀ àwọn omi náà máa ń lọ èyí tó jẹ́ ìwọ̀n omi náà máa ń gbòjì ẹ̀wọ̀n ọ̀fun sọ́sọ́kẹ́ rà kàbí dé wọ́n á sọ fún ọ nígboro ọ̀nà àwọn ní oníṣọ́ náà tàbí wọ́n tàbí ọkùnrin náà fẹ́ Wọ́n rẹ̀ fẹ̀fẹ́ ìwò tí lè fún ẹ̀kọ́. Náà lẹ́rọ lọ́mí. Ẹ̀ẹ́dẹ́ alákọ̀ọ́kọ́, ìbéèrè alákọ̀ọ́kọ́, obìnrin, ọdún tó ẹgbẹ̀ ọdún tí obìnrin ó kírun. Tẹ́níká obìnrin ó kírun, bẹ́kọ̀ọ́lá obìnrin ó kírun. Ìmúra obìnrin nígbà tó jẹ́lẹ̀ àgbẹ̀rin. Gbẹ̀bí mo kí ìjọba fún kí oòrùn. Lóbìnrin ó bá kí oòrùn wọn ìjíṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ ga jùlọ ó ti tó ti lékún sílẹ̀ lẹ̀

ṣe ọkọ̀ ìbò change lọ́jọ́ ìgbéni ìgbéni rẹ̀ change lọ́jọ́ ìgbéni ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta pé tàbí ìdíje àkọ́kọ́ tí ó kó pé kọtarí mọ́nì lórí ẹ̀ àti ìkọ́tà ìkọ́tà náà bí ò ṣe tí ó kó fi nǹkan méjì àti ìkọ́tà náà bí kọ̀ nǹkan má ṣe àti kọ́ lẹ́gbẹ́ àná bí ó kọ̀ àná bí ò ṣe nípa àrífẹ́ bíbí àti kó ní ìgbà. Ní àwọn ọ̀gbìn ọ̀la mi, alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè ilé ìgbésẹ̀ pẹ̀lú ẹ̀dẹ́másí nínú sàárè. Ẹ̀dẹ́másí nínú sàárè rẹ̀ ti múlẹ̀ tó ti jẹ́ ẹ̀dẹ́másí nínú sàárè rẹ̀ òun náà ni gàárì máa fún mọ́ kò bá jẹ́ mùsùlùmí ni o kò bá jẹ́ kékeré ni o nígbà tí wọ́n ti kan náà sọ abá mi jẹ́ sáàd bàbá fi sáàd sínú sàárè ìjọba bá ní ti kú sáàd níyì ní ti ń kú báyìí tẹ́lẹ̀ rẹ̀ a ń ṣú ọlọ́mọ bá kó sí ìrìnà tó ìrẹ̀lẹ̀ fún ma sọ fáwọn níbi ìrẹ̀lẹ̀ àmọ́ ìrẹ̀lẹ̀ náà ìrẹ̀lẹ̀ òfin mọ́ ẹni pé kọ́dà ọyàn ní ẹ̀ ti mú nígbà tí wọ́n lọ́dọ̀ òfin yìnyín o ló jábọ́ lẹ́nu ìbílẹ̀ ló ti fún wọn ètò ẹ̀bá bá jẹ́ mùsùlùmí tó ẹ̀kẹ́ wa máa fẹ́ padà ìrẹ̀lẹ̀ ọ̀kadà fẹ́ fi ìpàdé ọ̀kadà

that's the problem for us. Síbẹ̀ àwọn tó ń dẹ́rẹ́ ìbò gan, wọ́n fi subject mi kan, wọ́n fi kò sí ní determination to see sàlàyé. Aláìyé olóògbé kan fún I lágbọ̀n mi. Mo ní àwọn ará òbí ní iṣẹ́ ìrìn àjò tàkìrù ìgbà rẹ̀ wọ́n fi determination bí bẹ́ẹ̀ àgbà. So wọ́n á kó determination yẹn, wọ́n á sáré bí ìrò determination. Àgbọ̀n yóò máa wá pẹ̀lú kẹ́mi ọ̀gá ń kà nínú ẹ̀sìn ọlọ́run bá ní àgbọ̀n yóò máa wá. Fẹ́nìgbà ẹ̀sìn tó ń ká tó ń gbọ́ yé tó di rẹ̀ àti ra akẹ́kọ̀ọ́ lọ́pàá tó mẹ́ èèyàn náà. Kò ní tàbí tó máa ń jẹ́ kò ní tàbí làkẹ́. Yóò máa tàbí tó ń kẹ́ tó máa wà nínú wọn kí ní èrò ti lọ. So èèyàn kan ní ká gbé ga ọkàn tó bá yẹ aláìsí kan. Kò sí kankan láyé ìdán

àgbòlé ní àwọn afọ́dọ̀ sáájú lórí orílẹ̀ tí ìbéèrè kò wá sí ilé rẹ̀ tí ó fẹ́ ó jẹ́ níjà lóde ní ó sì máa fẹ́ lọ́fẹ́ kọ́lọ́ ju yìí so nínú ẹ̀sọ́ ẹ̀kẹ́ mọ́ yé yàn tó lè bá ti bí ẹ̀sìn ní ó sì máa fẹ́ lọ́fẹ́ kọ́lọ́ ju yìí nínú wọ́n yé yàn so fọ́lọ́ bá kó máa rẹ̀ gbé yẹn ó bẹ̀rẹ̀ láti inú pé yóò wọnú ni eléyìí ó bẹ̀rẹ̀ lè tí ó ti yóò wọnú ni ẹni tó tún burúkú tún ní ẹlẹ́gbẹ́ òní òkun wa wà òun kí ní lórí anájà wọ́n ti wọ́n náà àwọn wọ́n máa wá ní ah, kó bá ti kí wọn padà pé àwọn Tẹ́bí ẹgbẹ́ àjọ wà láyé ní. Nígbà kan bá rí àwọn mùsùlùmí pé ìmọ́lẹ̀ wà ní ọwọ́ àrà wa. Wọ́n ni àrà mẹ́kùn mẹ́kùn. Tẹ́bí àjọ wà pẹ̀lú bọ́ọ̀lù bẹ́lá Wọ́n ti kó wà lábàrá wà yín. So ẹgbẹ́ tún tó ó fi ẹ̀yẹ lẹ́sìn àwọn òkú ẹ̀ àdìsí kan wà pé lọ́jọ́ mi àti àmọ̀ ẹni tó ti ń ṣìkìrì bó ti ṣìkìrì àbódì fi àwọn ẹ̀ṣẹ̀ kan wọ́n pè ní àdìsí àbò ní òkèlè sọ ibò

ẹjọ́ àwọn akẹ́yọ́ sí náà mọ ojú ojú àwọn akẹ́kọ̀ọ́ ẹjọ́ àtẹ́rẹ́ ojú ẹ̀ lórí ìyá yóò jẹ́ àyè tó wá rí ìyẹn lẹ́nu ẹjọ́ ọ̀tá ọ̀rọ̀ wọn jẹ́ jẹ́ kí ló náà olùdàbẹ̀ jẹ́ ẹgbẹ́ olùdàbẹ̀ jẹ́ ọ̀rọ̀ àrẹ̀yàtọ̀ lọ́rọ̀ wọn bẹ́ẹ̀ tàn mẹ́rin so ọ̀rọ̀ àgbà fún ní ìtọ́kọ̀ náà kọ́lá ẹgbẹ́ máa sọ fún òfin máa sọ ìtọ́kọ̀ ẹ̀ ọlọ́run ìjàdọ́ máa fi wọn iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ni ọ̀dọ́ wọn iṣẹ́ lọ́wọ́ ni so ìtọ́kọ̀ ẹ̀ ọlọ́run wà ní Iṣẹ́ dáadáa Ìwé iṣẹ́ ni wọ́n sọ́lọ́wọ́ bẹ́ẹ̀ kò gbẹ̀ẹ́ ẹ̀kàrà ó kò gbẹ̀ẹ́ ìṣẹ́kù kankan. Ẹ̀jẹ̀ kan wọ́n wọ́n àbámú owó, lọ́wọ́ ọ̀bẹ́ Yòó ti dá òun lórí ilé-iṣẹ́. Ìjọba ìgbé, ìgbẹ́lá ti dé ìjọba ẹ̀kọ́ wọn ní ìgbé. Ẹni yẹn ẹ̀ṣẹ̀ rẹ̀ ti fẹ́ lágbára ju iṣẹ́ ìjọba àbí àwọn ọlọ́gbà pé gbólóhùn ga máa jẹ́ kí sẹ́yìn ọ̀sẹ̀ ọ̀gá sẹ́yìn ọ̀sọ̀ gbólóhùn kàrá ẹ̀ sẹ́yìn ọ̀sẹ̀ àwọn gbólóhùn rẹ̀ yóò gbà á bẹ̀bẹ̀ rẹ̀ ní sẹ́yìn ọ̀sẹ̀ ọ̀gá ọ̀rọ̀ sí ìṣòro tó bẹ̀rẹ̀ ọjọ́ ìjọba kan gbólóhùn rẹ̀ sí ìṣòro. Ìgbóyà ọjà yẹn kò fún ìrìnàjò ìjọpọ̀. Ó ń ṣe ìṣẹ́lẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀. Bí àjẹ́kùn, bí láàárín ẹ̀kọ́ wa rí táàkì kájọ́ kan sí owó ọjọ́ pé ìjọba.

dáadáa. ẹlẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn náà jẹ́ àwọn tó jẹ́ àwọn àwọn àǹfààní ìfẹ́ tí wọ́n lọ pé àwọn sọ pé ìjọba rẹ̀ àwọn tí wọ́n kàn wà àti wọ́n jẹ Bọ́dà bí ṣetán náà ni àbíjẹ́ àbíjẹ́ ṣetán ìsìkọ́lá lẹ́yìn ìfẹ́ lọ́wọ́ ẹ̀rẹ́ tí kìí rí. Lọ́pàá jẹ́ kìí rí jẹ́ ìjọba rẹ̀ tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ òṣèlú jọ̀lẹ̀ sí ọlọ́run wa káwọn èèyàn lọ bá wọn tẹ́ńtà bí àgbẹ̀ tó pèsè wọn sí ìlú wọn gbogbo wọn sọ̀rọ̀ náà ẹ̀lú omi tí ò lè sí láyé ẹ̀lú tó ní ọ̀tá ọ̀hún ọ̀tá ẹ̀lú ló ti wà ní ẹ̀lú lẹ́yìn tó ní ìlú dọ́kítọ́ ní náà tó wà ní ẹ̀lú dọ́kítọ́ ìlú ìlú tó lè kàwé o bẹ́ẹ̀ wọ́n sọ wípé àwọn olùsàdó àkìkiri ọjọ́ ìpé ẹ bá nírú àrùn báyẹn òṣìṣẹ́ ìrẹsì bẹ́ẹ̀ lọ fún ẹ̀ṣẹ́ Ọ̀rọ̀ ẹgbẹ́ àti àkókò Ẹgbẹ́ ọ ọ̀dọ́ àwọn ènìyàn, káàkiri lọ́wọ́sẹ̀ àwọn ènìyàn sáàrin. Láàmù ní pé, ìgbẹ́ ìgbà ọ̀dọ́ pé a ṣàjọ́ àti ìkẹ̀kẹ̀ yọ́ lọ. Ọgbọ̀n ọdún ìwọ̀n, a máa ṣàjọ́ àti. Ẹgbẹ́ ìgbẹ̀ kẹ́mìkọ́ lọ ìṣọ́ òkú ọmọ àgbọ̀gbọ̀nà ìjọ bẹ̀rẹ̀ ilé gbogbo wa kò sẹ́yìn ọgbọ́nà tó wulẹ̀ tí ọba tí sòwò nínú kẹta ní ìpamọ́ sí yẹn kí o tó kán ara wá dé ọ̀dùnmọ́ra tí tí òkàbá ní kọ́ wa níjọ́ bẹ́ẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ní gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ ló sẹ́yìn ìwọ ẹ̀kọ́ ní kẹta ọ̀gọ́ rẹ̀ ti tọ́ máa ọṣọ ní mú kọ́kọ́ máa mọ́ ilẹ̀ ní tòmọ́lọ́wọ́ tó fẹ́ ti ìṣọ́lọ́wọ́ bá kú kílẹ̀ ọgbọ̀já rẹ̀ kálùkù mọ̀ pé lóòrùn ẹgbẹ́ àwọn ẹ̀rọ ọlọ́run kan wọn ní gẹ́gẹ́ àwọn tó ń agbájẹ́ mùsùlùmí ọlọ́mọ ti lọ́jọ́ fi nǹkan tó ṣe ní abọ́jọ́ ní sáà akọ́ so àwọn ẹ̀yẹ́ tó àwọn ènìyàn àwọn ẹ̀dọ́ ti seventy thousand nínú ìwáyà mi àwọn ìrọ̀lọ́gbọ̀n fún àti ìdílé ìṣàkẹ́ lórí ìkàtí wọ́n ti láyé tó wá ara rọ́ sí ilé ìṣẹ́ àwọn kálóò ẹgbẹ́ àwọn ìrọ̀lọ́gbà rẹ̀ so àwọn ẹyẹ ń ti wá aláàrọ̀ sí ilé ìṣàkẹ́ gbogbo kẹbàrá ẹyà ọ̀rọ̀ ni wọ́n fi dáni ètò ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n rí láyé náà Ah, ya está, ya rol. ẹ̀pá kínní.